لا تقربونا بشرور فإننا سرنا على ناتي لمحمد وبقول ما شرع شريعة نزله وعلى مقولتي بكريم متناسني ولكل قول تدل بآيتي أو بالحديث المتقي بالمسند لا تقضبوا láàbí ṣòro bí fàyí ńlára fèrè náà àdáàlá jìnnì kọ́lé lẹ́mọ̀ àmàlè wà bí bọ́ọ̀lì máa ṣọ́rọ̀ àṣẹ̀rí àtàlàbínáwó wà aláàmàkúnlá dìde kẹrin. مدينتني وعلى مقولتي لكريم مدينتني ولكل قول نستدل بآية أو بالحديث المتكي بالمسند

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الكلام كلام الله وخير الهدي هدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار لا أعوذ بالله من ذلك أقدم إليكم تحية إسلامية مباركة منصوصة في الجنة قائلا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته عبدكم الحمد لله الله يجزيكم نعم يوفق orin èyí tí ó ga jù tó jẹ́ pé ọlọ́run bá ṣe fún èmi àti ẹ̀yin lórí ayé nìyí òun náà ni pé ọlọ́run ṣe wá ní mùsùlùmí náà ni orin tó ga jù tí ọlọ́run bá máa ń ṣe fún ọmọ ènìyàn àti àjẹ̀mú tí máa ń bẹ̀rù àdúgbò ọlọ́run ọba lórí ilé yìí ọlọ́run bá tó wọn pẹ̀lú wa àwọn bẹ̀rẹ̀ ọba ọlọ́run bá tó wa pàwọ́ pẹ̀lú orí náà kájẹ́ mùsùlùmí ọlọ́run bá tó wa ìdí pẹ̀lú orí náà kájẹ́ mùsùlùmí ọlọ́run jẹ́ kí á jẹ́ ní àlùjọ náà pẹ̀lú orí náà tó jẹ́ kí ó máa jẹ́ mùsùlùmí bá ṣàwọ́ra ọ̀rọ̀ fún wata ìlú náà. àbẹ̀lá wọn lórí mímọ́tò ìdìbò ṣíṣẹ́ kù sí ọlọ́wọ́ bá tẹ́wà kù sí oorun rẹ̀. èyí tó jẹ́ pé ọlọ́wọ́ bá sọ aláfíà rẹ̀ ní yóò jẹ́ ojú sọ wá bọ̀ lábẹ́ ìwọ̀ àti ìdí òní. àwọn ẹgbẹ́ ìròyìn tó lọ́wọ́ bá ti fún wa lórí eléyìí. àwọn ń bẹ lọ́wọ́ bá lórí orin náà kí ọlọ́wọ́ bá ṣe ní kàtí àjọ náà wá fi já sí wọn. kí ọlọ́wọ́ bá ṣe ní kàtí àpò ìná. لا حول ولا قوة إلا abẹ́lọ́gbà ọ̀sọ̀ nítorí kí ọlọ́pọ̀ọba kí ó ṣe ní èyí àbílí ọ̀rọ̀ náà ìbí tí máa lọ sọ̀rọ̀ ìṣọ́lọ́pàá tó darí mi sí ìtí máa ti ní ọ̀rọ̀ náà àwọn náà tí a máa gbọ́ ọlọ́pàá kó darí àwọn náà ní gbọ́nà ọ̀rọ̀ sí ìdábìlì ọ̀rọ̀ náà ẹ̀sán tí mẹ́rin kéèkàn máa sọ̀rọ̀ kí wọ́n máa gbọ́ ọ̀rọ̀ sí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà ọlọ́run ọba sọ ní àná nínú súnwọ́tò ẹ̀rùn náà òun náà ní àwà àyà 71 òun náà ní àgbẹ̀tẹ̀sí ní àná níbi àtúmọ̀ sàlàyé ìjọsí ìjọba ṣe látàná ààkìlẹ̀ látàlàyé àwọn àyà tí ẹ tó jábẹ̀ ìjọsí ìjọsí ọlọ́run máa ń sọ fún àyà 71 nípa 23 ọlọ́ni wọ́n yà wọ́n ìsámà àwọn hákù àwọn àwọn ولو اتبع ليفكر أهواءهم Ọlọ́run ẹni ń ṣe àlẹ́hàkù láwọn orúkọ ọlọ́run ọba ọdún náà ni àlẹ́hàkù ẹkọ̀ ìkánná àwọn orúkọ ọlọ́run. Tẹ́lọ́wọ́n sọ ní ìròyìn ló máa ń jẹ́ ọlọ́run ọba tó fi ní tẹ́lẹ̀ tó ń kú lọ́dọ̀ọ̀nù tẹ́fọ́n nìkan náà ni ọmọ ìjọba ti fi ayé ayé ọlọ́run ìní tó wá jẹ́ pé ó bá lọ tẹ̀lé àwọn nǹkan tí ń jẹ́ afẹ́ inú àwọn tètè yìí afẹ́ náà àwọn tètè yìí òun náà ni wọ́n jẹ́ pé ọlọ́run ọba ó pọ̀ òun náà ni wọ́n sọ pé kùrà ní òkè sọ̀rọ̀ náà òun náà ni wọ́n sọ pé àmì Ọlọ́pàá wá lọ bí ọ̀rọ̀ wọn لفسدت السماوات والأرض وما فيهن àwọn ọlọ́yẹ̀ ló máa wọ́n bá ara wọn jà lọ́kàrà bẹ́ẹ̀ ẹgbọ́ àwọn mẹ́wọ̀n gbogbo ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́kàrà bẹ́ẹ̀ ìpàdọ́ àwọn àgbẹ̀rẹ̀ nílẹ̀ ọlọ́run ká ní wọ́n mọ̀ pé ọlọ́run bá kan ṣoṣo ní ìdarí mi. ìdájọ́ àtọ́wọ̀n bá yíká ń dárí mú nǹkan ní mú ọba ní àwọn tí wọ́n jẹ́ Mọ́kà ọlọ́run ní àṣìwọ́n bá ní tí ó sọ fún wa àwọn ìgbéyẹ̀ òkú náà àti wọ́n bá wọn o ní tí ó sọ fún wa nípa wípé ọlọ́run kò sí ìgbẹ́ tí ó máa wọn ní sípa. Fọ̀hùn àndìkìrì òdìdúró. Ìyọ́gbà àwọn tó jẹ́ àwọn àtìkù nígbẹ́ bá ní kẹta wá rí wọn ní sí ọ̀rọ̀ ọlọ́run. Ìdésí wọn náà ni bí wọ́n fẹ́ kò ní ìgbẹ́ tí wọ́n rí wọn ní sí ọ̀rọ̀ أن تسألهم خرجا فخرج ربك خير ọlọ́run àwọn ọmọ ènìyàn èyí tí ó mọ́ aláàdá ìgbẹ́rẹ́ tí wọ́n máa sin kankan kí nǹkankan wá ń sin ẹ̀kọ́ máa wá wọn fún ní nǹkan wọ́n máa gbóúnjẹ lọ bá wọ́n máa lọ dábẹ́ bá dákun tán kọ́ lọ fún ní nǹkan gbogbo gbogbo wọn tó bá ní nǹkan kan lọ́jọ́ àwọn dúkìá wọ́n máa fún ní nǹkan bẹ́ẹ̀ ọlọ́run àwọn táwárà wà ní kó wà ní fún ọ ìṣọ́ ń fún ọ nílé ayé tó kò jẹ́ fún mi. Lọ́wọ́ bá ń fi gbèsè lẹ̀ fún ọ وهو خير الرازقين وإنك لتدعوهم إلى صراط مستقيم Àti fún àwọn tó yára tètè ní àwọn tí wọ́n fi mọ̀ wípé ọlọ́run ọba olóhùn ìṣẹ́ rẹ̀ kùránì ni ó ọ̀rọ̀ ọlọ́run ni ọlọ́run ọba ọba kan ṣoṣo ni ọlọ́run àgbà sọ ìdílé ìfún ọ̀wà àgbà nípa àwọn àníjà sálà àwọn akéde rẹ̀ múlẹ̀ sí i. wà innaka latad'uhum ila siratin mustaqim. wọ́n jẹ́ pé pé ń tó ń kọ́ àwọn èèyàn pátá yẹ́yẹ́ lójú ọ̀nà kankan lójú bí àwọn kìlì bẹ́ẹ̀ lọ sí àwọn tó وإن الذين لا يؤمنون بالآخرة Ọlọ́run ṣùgbọ́n àwọn ọlọ́run àgbẹ̀gbẹ̀ ń ṣe wá ohun nígbàgbọ́ sí àlùkì àmà ọlọ́run ṣe fi mọ̀ pé a ní wọn ò ní máa tẹ̀lé jọ́nà tí ó ní ojú àtúntò sọ́nà wọ́n máa sẹ́kù rẹ̀. ولو رحمناهم وكشفنا ما بهم من ضر ọlọ́dún àwọn tó ń já wọn gbèsè ní tá a bá lọ sàánú wọn tá a kẹ́ wọn tí wọ́n ní wàhálà kan tá a wá sí wàhálà yẹn fún òfin wọn ọlọ́run ní ìṣòwò láti orílẹ̀-èdè wọn tó Lálá jù bí tùlù yà ní ìyà máa ń rò Wọ́n tún wá ṣe láàrin pé wọ́n tún wá lọ wọ́n máa dúró gbẹngbẹ́ lẹ́yìn tó àwọn àmì wọn ní tí bá ti ẹ̀jẹ̀ wọn kékeré ní àti gbá wọn mú pẹ̀lú yíyà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà kan lẹ́gbẹ́ àti ẹ̀jẹ̀ àwọn ará mọ́kà ọdún méje àdúgbòdà àbújá nìyẹn sọ́nà wà lọ́rùn ìṣọ́lọ́wọ́ bá tí kò ìṣọ́lọ́wọ́ bá wọn bẹ lọ́rùn ọwọ́ bá wọn bẹ lọ́rùn لربهم وما يتضررون ọlọ́run wọn wà sọ̀rọ̀ nígbà wọn ò gbọ́ ní tẹ̀lé ọlọ́run bá wọn. Ọlọ́run wà máa yàtọ̀. Wọ́n máa yàtọ̀ lọ́rùn. Ọlọ́run wà máa yàtọ̀ fún tí ó pé àwọn òkú ọlọ́run ò lè gbọ́ ní ìṣẹ̀lẹ̀ láti rí òní gbọ́ ní ìṣẹ̀lẹ̀ náà. Àmọ́ yàtọ̀ lọ́rùn àwọn tèmi ní òun lè gbọ́ ní ìṣẹ̀lẹ̀ fún wọn lè jí ẹ̀fẹ́ pọ̀lọ́ láyé láì. Wọ́n wá

níjọ́ ní àìkàfẹ́ lórí jọjọ́ tó ń bẹ́ di pé àbìbí tó wá jẹ lóde pé ẹjọ́ sí ní sípò tí ó sí ó kankan mẹ́rin ìgbà náà. Ìgbà náà yóò tún nínú yóò tún wá lọ bóun fẹ́ máa ń kí ẹgbẹ́ ọ̀rọ̀ tí ò ní lókun وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة ọlọ́run ọba ìrẹ́lẹ́ ìrẹ́lẹ́ olódá fún àtàmúà ilé ìgbìmọ̀ gbọ́nà ọlọ́run ọba tó jà fún wọ́n àbìsọ́ọ̀rọ̀ nǹkan tẹ́ ìgbìmọ̀ rínà ọlọ́run ọba ló ọkàn ọlọ́run ọba ló jà fún قليلا ما تشكرون وهو الذي زرعكم في الأرض وإليه تحشرون وهو الذي يحيي ويميت Ọlọ́run bá ká ń sọ yìí, òun náà ló lágbára ká fèrè lẹ́yìn. Ọlọ́run bá ká ń sọ yìí, òun náà الليل والنهار. Ọlọ́run bá ló ní

ọlọ́ni àwọn ẹgbẹ́ jáwọn ti bèèrè ọ̀fẹ́ jáde lẹ́nu wọn irú nǹkan tí àwọn sáájú rẹ̀ ti sọ náà náà sọ. Kọ̀ọ̀lú àìdá mi ti náà wákùnlá tó nígbà tí àwọn bá ti dá kan ní ilé ìgbàmọ̀ bá tó dájú lọ táwọn kan ní wọ́n wá ní ilé ìlú Àyínà لقد وعدنا نحن وآباؤنا هذا wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n sọ yìí wọ́n wà tí وآباؤنا هذا من قبل. Bàbá wa náà wọ́n ti sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí náà fún wa láti gbẹ̀tẹ̀lé wọn náà ti sọ̀rọ̀ ẹ̀ fún wa ní. إن هذا إلا أساطير الأولين. Gbogbo ilé ìbábá yẹn yẹn kò ní túmọ̀ gẹ́gẹ́ ju àṣà tí ó lẹ àwùmọ̀ níyìn. òun náà ní pé àwọn àjòwúrọ́ àwọn irọ́ àwọn ẹni iwájú olóògbé àwọn ẹni iwájú sọ pé irọ́ ni àwọn irọ́ ńlá ńlá láwọn ẹni iwájú lọ́dọ̀ tó ń gbà pé irọ́ ńlá ní ọjọ́ ìrìn a bá tẹ̀sí ìgbé ní àná أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من الأرض ومن فيها إن كنتم تعلمون سيقولون لله قل أفلا تذكرون Ọlọ́run bá fi ọlá àgbà. Ó bẹ́ẹ̀ sọ̀rọ̀ fún wa lónìí nípa àwọn tó ń jẹ́ àwọn ìfẹ́ràn Mọ́kà, àwọn ṣèṣe ní Mọ́kà. Ọlọ́run bá ti ṣàlàyé àwọn iṣẹ́ tí àwọn tẹ́jọ́ wà lẹ́gbẹ́ ọlọ́run bá tó ṣáájú ẹni nígbẹ́ táwọn ènìyàn wọn bí wọ́n ti pè wọ́n ní ojúrọ́ ọlọ́wọ́ bá wá fẹ́ ṣàlàyé ó sọ lọ́wọ́ náà ti ń jẹ́ iṣẹ́ fún àwọn tó ń jẹ́ àwọn tòkè ní mọ́tà àwọn náà tún wá ń lo ìṣẹ́ ọlọ́wọ́ bá ní onírọ́ ọlọ́wọ́ bá ṣàlàyé fún wa pé ìṣẹ́ ọlọ́wọ́ bá yóò èso onírọ́ ojú ọ̀nà tó tọ́ ọ̀nà ìṣẹ́ ọlọ́wọ́ bá wà àwọn tó ń jẹ́ àwọn tòkè ní àwọn náà ń tẹ́ ní fóònù ojú ọ̀nà sí ìjọba bàbá tó ń sọ ní òkòrò fáwọn èèyàn láti lè mú ọgbà ẹ̀sìn ọlọ́wọ́ bá mọ ọ̀gá ṣọlọ́wọ́ fún òbí dáadáa tí ọlọ́wọ́ fún lè máa fi ìkẹ́ ẹ̀dọ́wọ́ wù bóyá fún lè tilẹ̀ gba ẹ̀sìn ọlọ́wọ́ ọlọ́wọ́ máa ń gbé láti ti rẹ̀ fún alẹ́ tẹ́lẹ̀ mi tí mo mọ̀ sí gbọ́dọ̀ ṣàmàtàjà wọn tó fi mú wọn ti máa ń ṣe ìyẹn wọ́n máa ṣàìmọ̀ ìṣọ́lọ́wọ́ wọn ò ní kálíbà àjọlọ́wọ́ bá mọ́ ọlọ́wọ́ sọ gba àwọn nǹkan tó wọn lọ́wọ́ bá ń ṣe fún wa láti lè fi dọ́lọ́wọ́ bá mọ́ ọlọ́wọ́ wá sàlàyé fún wa nípa ìgbé ìdí báwọn ọmọ ti takò ọlọ́wọ́ sàlàyé pé àwọn èèyàn ń pè ní irọ́. ẹ̀sìn nìtòní lọ́wọ́ bá sàlàyé fún wa àwọn afárá kò ní àkídà òun náà rí pé adéǹkẹ́ta ń pè ní tàwọn lòbòdíyà lẹ́nà ní bẹ́ta yìí èyí tí ń sàlàyé fún wa nípa ẹni tí ń ṣe rọ́gbù ọlọ́run ọba yẹ̀rù pé oní ó sàlàyé ọlọ́run ọba fún wa láti lè bá àdá ọlọ́run ọba mà sílẹ̀ láàmú pẹ̀lú ọlọ́run ọba òun náà ní pé ọlọ́run yìí òun náà ní ọba tó ní gbogbo wa látòkùtù sílẹ̀ ó ní àlẹ́kọ́ọ́lìkù àtàkìtì dídẹ́yà sọ́nà àrùn tàbílù ìrìnàjí àwọ́ra. lẹ́ẹ̀kejì àtàkìtì sí ọ̀dọ̀ ọlọ́run lọ́dáwà ilé ẹlẹ́kìnrin ẹlẹ́ẹ̀kejì òun náà ló tó wá ní wá ọ̀tẹ́lẹ̀ àkọ́lẹ́jọ tó wù ní wá òun lọ́dáwà àwọn nìkan kọ́ lọ́dáwà gbogbo ọ̀tẹ́lẹ̀ láyé ọ̀rọ̀ Ebee olùmọ̀ ní pé a mú gbàgbọ́ sí pé ọlọ́run ọba yìí òun náà ló tó wájẹ́ fún olómi wa wa tó jẹ́ fún kí ni olótún mi wa ẹ̀kọ́ ọ̀la ní méjèèjì èèyàn ló ń gbogbo ká kó síwájú kan náà ló sọ̀ ṣùgbọ́n tó máa ń gbé o àwa ti lọ owó rà kó tiwa ó ní ẹ̀rọ ẹ̀rọ

Ṣèpé ìtọ́lọ́mù ọba ń dá, kí ní a bá fẹ́ ṣe fóònù, ọ̀dà tí wọ́n dá ń kó tí ọbẹ̀ pàtàkì ọlọ́run dá. So, ọlọ́run ló ní gbogbo dáadáa. Gbogbo kẹta ti dá nǹkan tẹ́lẹ̀ ṣe kẹta náà nílò, tàbí wẹ́n nǹkan ṣe kankan, ọlọ́run ló rẹ̀. Àwọn àti ìrìn dá tọ́lọ́mù ọba ń dá nǹkan tẹ́lẹ̀ ń dá lórí ẹ̀rọ. dà Ọlọ́run wọ̀ á sùn bá ń gbá ọlọ́run àwọn ẹ̀yà máa ṣe àkójọ dá nǹkan lọ́wọ́ ẹ̀sìn kan, ṣùgbọ́n ìgbẹ́ sọ̀rọ̀ ìgbà. lẹ́yìn ní ìgbà kan òun tó wà ní kí ní ẹ̀ẹ́dẹ̀dẹ̀ ọ̀rọ̀ ìgbà ọ̀tọ̀ ní nínú nǹkan ẹ̀ẹ́dẹ̀dẹ̀ sọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ ọlọ́pàá ló jù ú. sọ̀rọ̀ nínú tó wà nílẹ̀ abalẹ́lẹ́ kẹta títà orí nàìjíríà kó sí wọn òun náà wà ní olómi tẹ́yẹ́yẹ́. Bàbá ni wọ́n wòye pé ìní wọn ní ọmọ ní. Tó ń gbé òun lòun gbé kí òun lòun ní ọmọ àwọn àti bàbá àti ọmọ ọlọ́run wọn. Nígbà tí wọ́n wá ní bàbá yóò gbé òun lòun máa darí ọmọ àwọn ọlọ́run ní máa yọ ìgbòkè. Tọ́gbọ́dọ̀ máa ń darí ẹ̀.

onu ni nǹkan tó dáa ìlú nìyíra olókùn sí jọlọ́wọ́ máa ń dá wọn òun ló ní wá òun ní ìgbà ní wá tó àgbẹ̀rún mẹ́rin báyìí ṣùgbọ́n ìlú nìyíra wá ní àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí àwọn àfá àgbàgbẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn náà ìgbàgbọ́ yẹn wà tó gbé lọ́dọ̀ ní táwọn èyí tó rùgbù bíyà táwọn èyí ní kó tó sọ ọlọ́run nígbàgbọ́ ọlọ́run ló ń tọ́wọ́ lónìí ìgbàgbọ́ yà máa wà lọ́dọ̀ àwọn kéde mùsùlùmí ìgbàgbọ́ ọ̀gbẹ́ wọn ìyá olóbìnrin ọ̀rá orí tọ̀wọ̀ nínú ìgbàdà. Òyìnbó ọlọ́run sọ pé bí tó bá wá ju bá wá gbàgbé lẹ́nu lọ, ọ wà á Ó sì mi tọ́ba ní ìrìn á inú rẹ̀ máa ọmọ lọ́lọ́ rẹ̀ ní tọ́ba ní ọjọ́ bá ní sílọ̀ ẹbí àjọ Sọ́n tètè yìí, orin tó lọ́wọ́ bẹ́ẹ̀ máa wọn wọ̀nyí nípa tàwọn ìlú ìyá.

قل لمن الأرض ومن فيها Ta ló ní lẹ́lẹ̀? Ta ló dá ìrẹ̀lẹ̀? Ta ló ní tàbí ayé ìlú àwọn ìgbájú ń bẹ lórí ìrẹ̀lẹ̀ àti nǹkan tí ń bẹ nínú ẹ̀rẹ́ ta ni wọ́n ta ló dá ni wọ́n ta ti dàrí wọn. Ọ̀rọ̀ ìgbà náà lọ́nà fún ìṣòro ọmọ bẹ̀rẹ̀. Tòkún tó ń tó ń tó ń tààyà mú. Tọ́lá jẹ́ pé ìdí bá ń mọ ẹnì tó dá, tẹ́ẹ̀dẹ̀ mọ́ ẹnì tó ní, Sàyàkúlúnà lílá. Ọlọ́run ní gbọ́dọ̀ tí ó jáde lẹ́nu ọlọ́run ní máa ń dá ọlọ́run sàyàkúlúnà lílá. Ọlọ́run ní gbọ́dọ̀ tí ó jáde lẹ́nu wọn ní ọlọ́run ní wọ́n sọ ní

قل من رب السماوات السبع Ọlọ́pàá fún ní ẹjá tuntun bèèrè lọ́wọ́ wọn kí àwọn àjẹ̀bẹ̀ yóò lè gba àrónú tún bèèrè lọ́wọ́ wọn tó ga ẹtún ló sámọ̀nà. Ó ti fi lẹ́lẹ̀, ẹgbà owó ìpàdé, ọlọ́pàá ní ẹgbù ìsàmọ̀ lọ́pàá ti pàdé

àdìsẹ́ ìdílé ọ̀rẹ́ tí a bá kó owó sẹ́mà jẹ́ ní a máa kó lọ fún tí a bá fi sí ìlú sí ọlọ́run bí bàbá èèyàn mú kọ́ìnsì kan bí tẹ́ nǹkan bọ̀ àbí sí ìjọba àwọn ẹ̀mọ́ náà kọ́ìnsì láyé jọ so kọ́ìnsì ẹ̀dẹ́ àwọn amúgbé wa lọ jù sí inú pátá inú jẹ́gbà ààyè tí kọ́ìnsì ẹ̀ ọkùn fáìn inú jẹ́gbà kìlẹ̀ ó ní ààyè tí sẹ́mà sí ẹlẹ́gbà kò sí ọlọ́run náà tún wá nìyí lẹ́gbẹ̀ẹ́ àìsù ọlọ́run láti sọ òun náà wá gẹ́gẹ́ òun náà wá bá dàbí tẹ́ ń kọ wọ̀nyí náà ní ní ṣí oyin pápá bẹ́ẹ̀ lọ jọ ayé sẹ́mọ̀ ìyá àti ẹ̀rẹ́ tó kẹta wọn jọ ọ̀rọ̀ àwọn tó ń jùlọ bẹ̀rẹ̀ a ti ṣe ọlọ́wà lójú ìgbìmọ̀ ọlọ́wà dáadáa tó látara bẹ́ẹ̀ ọlọ́wà ń sun wẹ́ẹ̀rẹ́ yìí ká lẹ́ni tó ń ní aṣọ àrùn bẹ́ẹ̀ ni ọlá tó tóbi bẹ́ẹ̀ ni ẹ̀yà tó tóbi bẹ́ẹ̀ ni ọlá bá àwọn ẹ̀yà tó ọlá fọ́ọ̀tì sàmì ọlá fọ́ọ̀tì ọwọ́ adá pẹ̀lẹ́ bó ní ẹgbẹ́ ń dé lórí ìlú wọn lẹ́gbọ̀n ìlú wọn ọlọ́run ta àwọn ẹni tó ń di lẹ́gbọ̀n ló tóbi jù ọlọ́run ta ló ní ta ló ní ta ló dá ta ló ní ta lẹ́gbẹ́ tó dá ilẹ̀ náà. sàyàwó lóòrùn náà lè lá. ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ọlọ́run ní gbọ́dọ̀ tó ń jáde lẹ́nu wọn ọlọ́run lọ́rọ̀ lórí rẹ̀ ẹ máa fi fún kẹ̀kẹ́ nínú ọ̀rọ̀ báyìí ẹni náà bàbá fi nínú ọ̀rọ̀ báyìí wọ́n wà lọ́nà lórí mi. Kùnì àbàlà àtàkùn. Ọlọ́run dákàrà abẹ́

ọ̀rọ̀ ni kúl sọ fún wa yí pé gbọ́n ìlànà ìlú ọ̀nà fún tuntun ìṣẹ̀. Àní sọ́kítà alẹ́ tí ń bẹ ní ọwọ́ rẹ̀ ìdarí gbogbo nǹkan pátáyá. Ìdarí nínú gbogbo nǹkan, dídarí gbogbo nǹkan, àìlẹ́gbọ̀n ìlú rẹ̀. وهو يجير ولا يجار عليه وهو يجير وهو يجير ẹ̀dá ń sọ yìí ẹ̀ẹ́dẹ́ ní bá ń bà ọ̀rọ̀ ni wọ́n fi ní ọ̀pá rẹ̀ tẹ́lẹ̀ká bá ń dẹ́rù bẹ̀rẹ̀ kan ọ̀rọ̀ ni wọ́n ń bọ̀ ẹjọ́ abẹ́ dúkùnkùnrin nìkan ọlọ́run wọn dá àmì ìwò ẹni tí abẹ́ dúkùnkùnrin wọn òní ilé ndi wọn ẹjọ́ dúkùnkùn. ẹgbẹ́ pàmùkù kẹ nìkan ọlọ́run ọba lè pàmùkù fún ọjọ́ tí ò lè rà ní oúnjẹ wọn ti màlàkà ọlọ́run lè pa ó lè fi àmùkan mu ó lè fi ẹjọ́ dá ó lè mẹ́jọ ó lè mẹ́jọ ń wà ó wà

Wàlá yùjọ ọ̀rọ̀ alẹ́ yìí. Àwọn tó ń dáwọn ọba alẹ́ ajé, àwọn ń kí wọn, àwọn náà ìgbẹ́gbẹ́lẹ́ bẹ̀rẹ̀ sí ẹgbẹ́ ẹjọ́ jẹ́ alágbára alẹ́ ayé tó sì ẹ̀rọ ọlọ́dá òun. Ẹjọ́ lọ gbà ẹgbẹ́ ìwọ̀n ní ṣe. Ẹjọ́ lọ gbà ẹgbẹ́ ìwọ̀n àwọn ọ̀gá mẹ́fẹ́ àti wà bẹ́ẹ̀. Ṣùgbọ́n ti bẹ́ẹ̀, ọlọ́run yìí fún ti wá wọn ń dáàbò bẹ̀rẹ̀ ọlọ́run òun ní kẹ̀kẹ̀ láàrin ìjà àwọn àlejò.

Ìkọ̀rán ìgbà wọlé. So, ẹ̀lẹ̀ tó lágbára lọ́wọ́ pé nípa àbò, kàlùkọ lọ́wọ́ lọ́wọ́, ìjọba wọ́n ti máa wá ẹnìkan ní ọmọ dáàbò lọ́wọ́. Wọ́n ìwẹ́ ìjọ dáàbò lọ́wọ́. Ọlọ́run ti máa dáàbò lọ́yàn, wọ́n ìwẹ́ ìjọ dáàbò lọ́wọ́. Wọ́n mẹ́rin ni ẹ̀kùn tó fẹ́. Tọ́wọ́ lọ́wọ́

ẹ̀dá mi lóòrùn ọlọ́run ni wọ́n sọ. Sàyàfúrúnà nílá. Gbogbo ìpàtà ẹ̀yà kàgbárí gbogbo nǹkan ọwọ́ lọ́dọ̀ ọlọ́pọ̀ dápàá nǹkan kọ̀kọ̀lẹ̀ ọ̀kọ̀kan wá ní wọ́n dápàá ohun ẹ̀fẹ̀lẹ́ fún ìṣẹ̀ Ọlọ́run rẹ̀ ọlọ́run ká gbárí gbogbo nǹkan ọlọ́run ọwọ́ lọ́dọ̀ wà náà.

so ìjọ kùjì ní pé kẹ́ẹ̀jẹ́ tó ń gbé ẹ̀wà jẹ́ ẹni tó ṣe ń gbé yóò ní ta ìjọ rẹ̀ Torí bẹ́ òun ó ń dáadáa àwọn ìrùn ìjìyà. Oye, Òun ẹ̀tàkó lẹ́gbẹ́ ẹgbẹ́ ní kò sí ọlọ́run, òun ìyà ó jẹ́ jíjà tí àwọn kìí ló jẹ lọ. Ṣébí àwọn kẹfẹ̀ẹ́ ní kí ní stẹ́pù àkọ́kọ́ jí wọn, stẹ́pù

àwọn nǹkan tí wọ́n ní ọlọ́pàá ń fara yẹ tí àwọn kan náà ti máa àyè táwọn ọ̀tẹ̀ ní step yẹn rárá sọ àwọn ẹni tí àwọn tó ní àjèjì fún àwọn náà. بل àwọn àwọn olóhùn ọba àtẹ̀yìnlá òun ìlẹ̀ àkọ́ ọlọ́run ní jíjẹ́ òdodo ọlọ́run àti fún àti mú abáwọn èèyàn báyìí lọ àti bálà ẹ̀yàn sọ̀rọ̀ nígbà tí a bálà ẹ̀yàn sọ̀rọ̀ àti sọ ẹ̀rọ bá ti bá bọ̀ láti àti sọ bá pé àwọn tẹ́jà wọn kìtì lẹ́gbọ́n bá ti bá wọn èrè wá èrè ànígbà tí kí ló tẹ̀lé gbà fún ìṣẹ́ ọlọ́run bá ọlọ́ba fún ọláwọn instances mẹ́rin tá a sàlàyé fún ọ sẹ́yìn kó lè bàbá fún ìṣẹ́ ọlọ́run bá

وإنهم لكاذبون قلوا وإنهم لكاذبون بإبادة الأوصاف بإبادة القارعة قلوا أنا أولا جاءوا الكثير أولا جاءوا لكاذبون أولا أولا Tẹwàárà wọn tí ó dàbí òṣìṣẹ́ ọlọ́run rẹ̀ lọ́dún ìjọ láti. Tó dáa ti bẹ́ẹ̀rẹ̀ wọn ló ń dọ́rọ̀ bàbá ń dọ́rọ̀ bàbá wọn sábàlá àwọn ìṣúná kò sẹ́ẹ̀lì kankan lọ́dọ̀ ọmọ kò sábàjá rẹ̀ kí láwọn àbújá gbá àwọn ọmọ pé kò táwa ń nígbàdá bẹ́ẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ sọ́ọ̀tà lọ́dọ̀ kí ẹlẹ́kọ́ lónìí. ما استغفر الله من ولد Sọ̀rọ̀ ọba ó bọ́ sọ́dọ̀ àwọn ìpele yìí. Ọlọ́run bá kó ọ́n sọ ti àwọn tẹ́ńdà àwọn òrìṣà. àwọn tí wọ́n gbà yí pé àwọn tí ọlọ́run ni tó àwọn èèyàn kan gbà yí pé ọlọ́run ni lọ́dọ̀ tó wọn àwọn kan ọlọ́run ọ̀tọ̀ ni wọ́n àwọn jésù ọlọ́run ni jésù ọlọ́run Ọlọ́run ọlọ́run ti ń yá ọlọ́run máa kàfẹ́lá mi wọ́nà, máa kàfẹ́lá ọlọ́run mi wọ́nà. Ọlọ́run ọba ò ní ọmọ, kò tó máa tọmọ́lọ̀. Kò sí ọmọ mọ́lọ̀ ọlọ́run ilé ẹgbẹ́. Ọlọ́run ọba ò yá wá láti mú kankan, tí nǹkan bọ̀ sí yá. Lọ́lọ́dọ̀ọ́lọ́run, ọlọ́run ọba ká máa tán sọ̀rọ̀ nínú ìṣẹ̀. Bí n gáfó òòrùn látara ọlọ́pàá. Máa tán sọ̀rọ̀ fún wà ní ìṣẹ́ ní ọ̀nà tán sọ̀rọ̀ nínú ìṣẹ̀. Ọlọ́run yára fún nǹkan ìgbàgbọ́ sí látara ọlọ́run. Sọ ọlọ́run bá dájú wọn ni. Ọlọ́run bá kò sí ti ń gbé ọmọ máa. Ẹ ẹ̀ lè ṣàfihàn ìyàwó sọ́dọ̀ náà. Ẹ ẹ̀ lè ṣàfihàn bàbá sọ́dọ̀ náà ṣàfihàn màmá ní ọjọ́ ìyàwó. Ìdílé wà tàbí jù. Ọlọ́run kò sí ti ń jọmọ. Jámọ̀. وما كان na من إله Ọlọ́run wà wọ́n máa mú méjì láàrin ọlọ́run ọba kan wà, ọlọ́run ọba méjì tún á wà, jẹ́ méjì. ní kò sí. ìfà dáa máa gbẹ́gbẹ́ màfíà àsọ́nà máa yọ káàkiri wá sí lọ síwájú sí àwọn aláwọ̀ ilé ìdí ẹ̀kọ́ sí ẹ̀kọ́ mẹ́wọ̀n ilé orí ẹ̀kọ́ wọn lágbára jù bẹ́ẹ̀ ni ẹni bàbá àtọ́ wọn tí bàbá bá ti ń gbẹ́ ju ọ̀gbọ́n máa wòye bí bàbá yìí ó ti ń gbẹ́ ju ẹ̀kọ́ sí fún Bàbá ẹ̀kẹ́ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ẹ̀yà ọmọ ẹ̀mọ́ ayé. Ẹgbẹ́ lọ sí ìgbà náà wọ́n lórí

tí ń jẹ ìrírí ayé nìjọ wọn wọn ní ọmọ òkè kó mọ̀ tó balẹ̀ máa bá àwọn tó bẹ̀rẹ̀ ọdún tó ìjọba. Sọlọ́ máa ń sọ̀rọ̀ ìfún ẹbí ọmọ iṣẹ́ wọn bẹ́ẹ̀ ń gbàjọba lọ́wọ́ bàbá rẹ̀. Ẹ wá lè jẹ́ èrè jíjẹ kájọ ní bí kó ní ti wọ́n wá ní ìdájọ́ ẹgbẹ́ ọdẹ ọmọ tó ní lágbára ju orí. Ẹ̀rì ni wọ́n bẹ̀. Ọlọ́run ni ọlọ́run ti mọ̀ ọlọ́run ò lè lẹ́yìn tó wà pẹ̀lú ẹni ń jọ́ lọ ọlọ́run tí ìlànà. إذا لذاب كل إله بما خلق Ọlọ́run ni wáyé tó ọlọ́run tó bá túnmọ̀ pẹ̀lú ọlọ́run ni wọ́n ní gbogbo ọlọ́ǹkọ̀ ọlọ́ǹkọ̀ kan yẹn òun náà sọ wípé èmi o ìgbàgbé ń bàbá fẹ́ dẹ́gà ojú ọ̀dà fẹ́ ṣùgbọ́n àti ẹ̀dà fẹ́ mi tó yà fún mi dẹ́gà mù. Kàbí bọ́ọ̀lù ọ̀pọ̀ ìlú tó bá dà mù. Ọlọ́run ìyáwó lè kọ́ ní fún ọ. Ọlọ́run ló ní gbogbo dẹ́gà. lórí wọn so ẹ̀rọ ọ̀rọ̀ mi bá wà òun náà abẹ́ ìdánwòjọ jẹ́ àgẹ́dà ọjọ́ ní nǹkan wọ́n lè jọ darí nǹkan tó ká ní kú ọ̀rọ̀ wọn àwọn àwọn ọjọ́ wọn máa pàpọ̀ láwọn abẹ́ ìyá àgbà pọ̀ so ní wáyé àwọn ọ̀rọ̀ mi kò yá já kàbùkù ọ̀rọ̀ mi kí ni ọ̀rọ̀ tàbí àbá fún mi láyé. ọ̀rọ̀ ni kálukú ń lọ yóò Ọ̀pẹ́pẹ́ tó kí àtẹ̀lẹ̀ ìgbìmọ̀ sí kí ènìyàn lè tí ẹ náà ní ẹ̀rọ ìrọ̀bẹ̀ Wàdà àdábádùn àdábádùn. Ọlọ́run ní lára nǹkan tí ó tó wá ṣẹlẹ̀, òun náà ní ìbẹ̀ làárá àbáàbùn àwàpá. Ọlọ́run nǹkan mú wọn kò sí yóò sọ fún ọmọ ẹgbẹ́ ilé ẹ̀kí. Òun bẹ́ẹ̀ kí kìí jọ ọjọ́ pé wọ́n bá fún ọ̀nà lára nìyàn, ọwọ́ ni ó bẹ̀ẹ̀ rọ̀dùdó gẹ́gọ́ ilé káwọn balẹ̀ ayé àwọn ẹ̀sán ṣẹlẹ̀ lórí ilé ayé bọ́lọ̀pá ti ṣe ilé ayé yìí báwọn ìdarí ayé lọ́wọ́ lónìí àwọn tó ń wà láti ọjọ́ gbé àwọn náà gbà tó máa ń kú lọ́wọ́ wọn àwọn náà padà wá fún yí wọn ìgbọ́lọ́pá ní ìsìláàmù ló mú ìlú mú ọlọ́ba sáàmù sí ọlọ́ba sinapsi tó ṣe lórí kọ́ bóyá ẹ̀sìn owó gbé lórí ẹ̀ lẹ́yìn mùsùlùmí náà ẹ̀ máa ṣe táàgì ẹ̀jọ́ ọlọ́ba gbé lórí ẹ̀. ọlọ́ba tó bẹ̀rẹ̀ bá mi ọlọ́ba àwọn tó bẹ̀ bú ní kí ni ohun nǹkan mú ọmọ náà. Sùnì àlọ́ọ̀lì àná yàtìkú. Ọlọ́run ti máa ń wá ìbápa yàtìkú. Ọlọ́run ọba yìí, ọlọ́run mímọ́ ọlọ́run ọba, ó máa ta yọ àwọn èrò ìdẹ́gbọ̀n lọ́dẹ̀ ìpamọ́ lọ́rọ̀ máa ń jayẹ bọ́lọ̀ ọba mi ọlọ́pàá mi gẹ́gẹ́ bí ọlọ́pàá ń jayọ bẹ́ẹ̀ ọlọ́pàá mi wọn ọlọ́pàá ń jayọ bẹ́ẹ̀. àkànà ìlà ìyá tábìlà mi bàtà ní ìrùbẹ̀ ha. ọlọ́run ọba ọlọ́pàá kọjá bẹ́ẹ̀ ọlọ́pàá kọjá kọjá إذا قضى أمرا فإنما يقول

Ààlìmí lẹ́gbọ́ ìrì ọ̀ṣàrádá. Ọlọ́run ọba táà ń sọ fún ìrìn, ó ní ọba ní ẹgbẹ́ ààlìmí lọ́gbọ́ yìí. Gbogbo ń tọ́ pátápátá yányá, gbogbo ìpàdá yá ọlọ́pàá lọ́tọ́ mà. Kò sí ìjọba pátápátá lọ́pàá tẹ́fà bẹ̀rẹ̀ nǹkan ní ọlọ́run tẹ̀lé lóòrùn ìwòlé lórí ìgbọ́dọ̀ pàmọ́lẹ́lá àbẹ́rẹ̀ ìjọba nígbà wọn ní jọ́mọ̀. إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء. ọ̀rọ̀ bá gbọ́n láyà ní ìdè mọ́ kí nǹkan fún mi láì ní ọmọ sẹ́mà àti ní ilẹ̀ ọ̀rọ̀ náà dùn láyé káwọn olùdarí ti láì. ṣé kẹ̀kẹ́ sọ̀rọ̀ máa ń sọ̀rọ̀ ìdí mi ò bẹ̀rẹ̀. gbogbo kẹ̀kẹ́ táwọn àjọ yìí ní kẹ̀kẹ́ àjọ lọ. Ó tún yìí, gbogbo ilé ayé báyìí, gbogbo ní ìgbà ní sọ́mọ̀ ó tún lọ lọ. Kéde kàkà, lọ́dọ̀ ọdún wa ní kéde kàkà kéde kàkà lọ. Fàtàlà àmà ìṣèlú. Bọ́lá ọ̀bá ọ̀bá ẹgbẹ́ wọn ní máa ń jọ pamọ́, wọ́n ṣàrà. Ọ̀dọ́ ọ̀bá ìná àlọ́bàrẹ́ ẹgbẹ́ wọn tún ní máa ìjọba jẹ́ pé gbogbo ènìyàn rí pátá yẹn rà lọ́wọ́ ọlọ́wọ́ ní wọ́n méjì ọlọ́wọ́ bá wá ní ọmọ méjì pé Fátàlá àmà ìṣirikó. Ọlọ́ọ̀bá yìí, ọba ilé ilé ọba tó mọ́ ni, a mọ̀ àìṣirikó. Tayọ ọ̀kan tí àwọn kèfèrè tí wọ́n lọ rùn ọmọ ọlọ́run, wọ́n lọ gbé ìdí ọdún tẹ́lẹ̀ ọmọ olùsọ́lọ́wọ́ bá dá ìdíwẹ́ ọjọ́ kìí ìrìn tọ́lọ́wọ́ bá dá ìrìn nínú ọlọ́pọ̀ ìrìn nínú ọmọ àgbájá sí ọlọ́jọ́ sí ìrìn tọ́lọ́wọ́ bá dá ọwá ń gbé ìrìnsẹ́gbẹ̀ ọ̀nà ẹ̀dá ọlọ́run bá dá ìrìn ní ọlọ́run ìrìn ọmọ àjọ ẹ̀dá ọlọ́run sí àjẹ̀ tí ń tọ̀ tó ń gbàgbé nǹkan ọwá ní ọ̀nà bẹ́ẹ̀ فآخر الإجماع أبنى فلو آخر ما تنجمون لكان في أن تنجع وتتجمون وقوانون في أولا تنجلون أولا نجلون نعم قل رب إما تريني ما يوعدون Àwọn ìṣọ́rọ̀ ọba nígbà tó bá ti jíjẹ́ fún àwọn ẹ̀yà kan fún ọ̀wà gbà. Gbà àwọn àkàtúwájú ọ̀bẹ̀ lọ́gbẹ̀ ìwọ̀n lọ́rùn wọ́lọ́rùn òjìjẹ́gbọ́n báyìí ó rẹ̀gbẹ̀lọ́wọ́. Lẹ́yìn náà bá ní jíjẹ́, táwọn èèyàn fún ọ̀bá gbà, in tó kú lẹ́yìn ìgbà náà, òun náà ni wípé

ربهم ما تليني ما يوعدون إما إما دعنا إن جاني إن شمس رحمة ما يدعينا قلوا الله إنزل إنزل جاني ما يوعدون Ìwọ̀ ọlọ́run ọba tó bá fẹ́ fún mi rí nǹkan tí o ti promise àwọn tí wọ́n já wọn kèfèrè ní tọ́lá máa ń pẹ́ nígbà àwọn kèfèrè ní ìyà tí wọ́n bá bá bẹ́ẹ̀ bí jẹ́ àwọn kèfèrè ní tó jẹ́ tí ó jẹ́ ibẹ̀ ló sọ́nà ọba ọbẹ̀ kí n wà ń bẹ̀ tó ti fi àjẹ wọn ọbẹ̀ kí n kú tán kó tó fi àjẹ ah, wọn Rọ̀bì fàdá kájíra nínú ìbílẹ̀ tọ́lì tọ́lì rí. Àwọn ọlọ́run tó wọ́n pè mí náà pọ̀ mọ́ wọn o ṣùgbọ́n bá ń ṣe lọ́rẹ́ ní àti àwọn èèyàn wọ́n ní nígbà tí ọlọ́run bá sọ kalẹ̀ á mọ sọ orí àwọn tó rẹ̀ ọlọ́run àwọn ibi àti ẹni àtẹni gbúgbọ̀ gbà fi lọ́rẹ́ jẹ́ ni wọ́n bá àti nàìjírí lẹ́rú àti nàìjírí rẹ̀ ọlọ́run àpá àmì Ọjọ́ pé ìgbàdí ara wa Aisha, lọ́sọ̀ ọlọ́run bá ń sàlàyé fún pé àwọn èèyàn kan bẹ́ẹ̀ nígbà tí ayé bá súnbẹ́ máa lọ òfin, wọ́n máa kó mu lọ bá bẹ́ẹ̀ lọ kó mu bá kàábà ń bẹ́ẹ̀ lọ ó kàábọ̀ ọlọ́run. Àwọn eléyìí ò ní sọ kí ẹ̀yẹ gbé rẹ̀. Lẹ́gbẹ́ àwọn tí wọ́n tọ̀ ní ìjọ wa wọn, wọ́n tọ̀ wá lè gẹ́gẹ́ ní ìgbẹ́ ìjọ ni. Wọ́n wà pẹ̀lú àwọn ẹni ẹ̀rọ ọlọ́ọ̀gbọ́ pa wọ́n rẹ́pọ̀ nù. So ìwà tún dára mi yá. Tó bá rẹ̀ gbé wọn ìdí àní ọjọ́ àwò. Bàbá tó lọ ẹjọ́ náà lọ pé àwọn ẹni àwọn ilé ìlú náà fẹ́ lọ mú kàbá. Àwọn ẹni ní àjọ fẹ́ lọ mú kàbá. Ìlú ọlọ́run ọba. A máa kárí. A máa jẹ́ ìrọ̀lẹ́ ìdí lọ́wọ́ bá fẹ́ fi àjẹ́ àwọn tó jẹ́ àwọn kejì yìí ọlọ́run ọba a máa gẹ́gẹ́ ìgbà yẹn a máa kárí àwọn ẹni ilé mẹ́fẹ̀ẹ́ ni wọ́n gbà yẹn lẹ́gbẹ́ tí a bá wà ní òun kan ní nàìjíríà tí a bá fẹ́ máa sọ̀rọ̀ àdúrà ẹgbẹ́ wọn ní nàìjíríà wà láàrin Ìmọ̀ ìyàmàdó ọmọ àtàjọ àpẹkọ́lọ́ ọmọ ọlọ́ọ̀ ọ̀rẹ́ ní ọgbẹ́ tí àbálẹ́ jẹ́ kó lé ẹ̀dìjọba tí àbá ẹ̀bá tàbí àpẹkọ́ wà mú kan sẹ́kún mú ya yọ́wà máa tọrọ fún ara rẹ̀ fún ọmọ fámílì ẹ̀ ọ̀bìnà jìnnì wà ní Ilé ọmọ abẹ́lọ́ ní dé ìwọ̀ ọlọ́wọ́ bá làbí àwọn ẹbí mi ní ìdáwò yẹn tí wọ́n dé, kò wà láwọn agbègbè bí wọ́n dé, lẹ́wọ̀n agbègbè ọkùnrin àdọ́gbìn nígbàra wọn lẹ́gbẹ̀ẹ́ pọ̀ wọ́n ti ń dà sílẹ̀ olùgbọ́n bá dà sí lọ́wọ́ sí lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ àwọn yọ̀ọ̀kà yọ̀ọ̀kà yọ̀ọ̀kà yẹn náà ó yìí wọ́n bẹ lọ́rùn ilé ìjọ òun ọmọkùnrin ló tó ń gbé àwọn atẹ́wọ́ ń mú ẹ̀sẹ̀ ń fi nìkan kiri òun tí ń rò ló ń gbadé mi òjò àwọn ọmọ náà ń bẹ ọmọ àwọn ọmọ náà ń bẹ ọmọ ọmọ mi àìjọ bẹ̀rẹ̀ wọn. so àdúrà ni àdúrà àwọn ènìyàn lọ́rùn àwọn ènìyàn lọ́rùn bá wọn lè ṣe sọ ọlọ́pàá ní ẹni dé wọ́n tàkùn ìtàkà لا الذين ظلموا منكم خاصة Ọlọ́run ẹ̀rọ bẹ̀rù àdánwò lẹ́gbẹ́ àwọn tó ń dàbò tí wọ́n nílé ìgbàgbọ́ ni ó tẹ̀. Ọlọ́run kò gbé ẹ̀kọ́ ní. Ẹgbọ́dọ̀ bẹ̀rù ẹ̀. Tó lẹ́gbẹ́ ìṣọ́ ọlọ́wọ́ bá rárá àwọn àdúgbò tó ń dà ìṣọ́ náà bẹ̀rẹ̀ fún ìgbìmọ̀ ẹ̀ lé ìṣọ́ ọlọ́wọ́ bá rán sàdágbé ìwọ ọlọ́run ìlà àrántà ìkàwọ́ ní ìgbìmọ̀ fi àdánwò ìnira kan àwọn èèyàn kan pàtàwà fani ìlera gẹ́gẹ́ ọ̀tún àríwọ́ náà ẹ̀ka mú ọjọ́ mọ́jẹ̀ wà náà lọ́pàá náà mọ́jẹ̀ wà náà lọ́pàá àrùsọ́ wà náà lọ́pàá rẹ̀ lábẹ́ ní àjà àwọn jẹ̀bẹ̀ ní ìfẹ́ kọ́ mú ọjọ́ mọ́jẹ̀ wà náà lọ́pàá rẹ̀ lọ́pàá wọn lọ yọ ọlọ́run ilé àríwí yọ ọlọ́run tí wọ́n bá bẹ́ẹ̀ bí ní àjẹ́ bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bí àjẹ́ yẹn ẹgbẹ́ àti ìjẹ́ ọlọ́run ìjọba ṣọlọ́mà ló dára fún ọ̀ṣọ́ náà máa ń ilé àbẹ́ àrẹ tó ń bẹ̀rẹ̀ ọmọ ní ọgbọ́ ọlọ́bẹ̀ rọ́mì bí ìpájú bàbá mú ṣẹ́rí jù àwọn onírọ́mì bí ó ń bẹ́ mú ìyàwó mú ṣẹ́rí jù àwọn sọ pé rọ́mì bí wọ́n lọ pé bá àwọn nẹ́gbà àwọn ẹgbẹ́ ọlọ́run bá wọ́n ti máa ń fara kulẹ̀ tọ́lọ́run tí wọ́n máa bẹ lọ́run Ọ̀bìbọ́lá tẹ́jì àrí ìbí ǹkan orí ǹkan lè rí. Ìwọ̀n ọlọ́wọ́ ọba ọba tó ní jẹ́ ẹgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀. Wọ́n ni ẹwà láàrin àwọn alábẹ̀ẹ́ ìjẹ̀bẹ̀ pẹ́lú àjẹ́lẹ́ pẹ̀lú wọn. Ìgbẹ̀ àwọn ẹgbẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọba tó ń bẹ̀rẹ̀ ọba pẹ̀lú ìjẹ́ ìjẹ̀bẹ̀ Ìjọ́sí dáadáa ni táwọn náà, táàmà ọkọ́ ṣe àwọn àwọn ẹgbẹ́ tí ó àwọn jẹ́ àwọn àtàjọ ọmọ. So, ìṣọ́rọ̀ máa bẹ̀rẹ̀ ọkọ̀ bẹ̀rẹ̀ ọ̀pàkẹ́. وَإِنَّا عَلَىٰ أَن نُّرِيَكَ مَا نَعِدُهُمْ لَقَادِرُونَ Ọlọ́run ni wọ́n ń tàbí bá àná, ọlọ́run ni wọ́n bẹ̀rù, ọlọ́run ni wà

òṣìṣọ́lọ́pàá lọ́pàá yìí àjẹ́ ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ogun tí wọ́n jà wọ́n jẹ́ àwọn kìkìrì bẹ́ẹ̀ tí wọ́n fún lọ rẹ̀ ọlọ́pàá dá sí àjẹ́ wọn àlẹ́ níjọ ara rẹ̀ ọlọ́run la àbí òfin kò ọ̀rọ̀ wa la máa ń jà wọn kìkìrì ó sì àjẹ́ wọn lọ́wọ́ àwọn mùsùlùmí ọlọ́pàá ọmọ mọ́ Ọlọ́run akápá gbé káàkiri nínú o. Àmì ẹ̀ka àìdò àkọ̀dẹ̀rò. Ọlọ́run ká fún ọrí lẹ́la, ọlọ́run ká fún ọrí ìdẹ́dá fọ́bíjì ọlọ́run alágbára bẹ́ẹ̀. Ọlọ́run ìyá àṣàlù ṣèyí ha. Ọlọ́run ti lọ́wọ́ àgbàjú nǹkan tá a bẹ́ sọ fún ọmọ mi pé tìǹfà àwọn kẹfẹ́ yóò máa kà sí ọ tìǹfà mi rẹ̀ fi ní àṣà máa fi so àtẹ́yẹ́ so àìdá tó bá wá lọ wá látọ̀dọ̀ àwọn jẹ̀jẹ̀rù ń sí ọ̀rọ̀ àwọn àgbàkọ̀lá àwọn akọ̀lẹ́kọ̀ọ́ òun náà ti gbé kó bá wọn jẹ̀jẹ̀rù pẹ̀lú faradà pẹ̀lú ìjẹ̀gbọ́ra tó bá bèbè tó máa fi náà ní gbogbo tó bá jẹ́ sẹ́yìn àwọn sẹ́yìn àwọn ní bá máa ti lè jẹ́ sí máa jẹ́ bẹ́ẹ̀ tó bá dá wọn. àwọn nínú wọn pé ààrẹ ah, ń bá mẹ́lọ́ ń gbọ́gbọ́n àwọn dànù lọ́pàá ní ẹbá wọn jèrè níjà rọ ẹbá wọn ìjà ilé wọn ti bá níjà lọ́pàá sọ tó tó tó àwọn ẹgbẹ́ tó ti àwọn náà ọ̀bẹ́ kẹ́rẹ́ àwọn náà ọ̀bẹ́ kẹ́rẹ́ ti ń pè bàtà wọn ti nílé wọn ti nílé ọ̀rọ̀ bá bá wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn bá bá wọn sọ̀rọ̀ rọ alẹ́ pọ̀ ọmọ gbọ́ nígbà gbàgbà yẹn tó wá bẹ́ẹ̀ ẹja máa ń tẹ̀sí wa lọ ta máa ń tẹ̀sí wa lọ pẹ̀lú tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn máa gbà lọ́rọ̀ láwọn islam rẹ̀ kí kẹfẹ́rẹ́ bá fi islam rẹ̀ islam owó ní òfin máa rẹ̀ ṣùgbọ́n kẹfẹ́rẹ́ wà nínú islam rẹ̀ bí ó ti wá máa gbóhùn islam náà máa wá bí wàá máa ní islam lọ́wọ́ ìṣèlú ní islam yóò di lọ́wọ́ yóò di wẹ̀ kẹfẹ́rẹ́ náà máa wọ́n àwọn ẹ̀kọ́ ń wọ́n dà mùsùlùmí bàrá mùsùlùmí kú láti mẹ́ka ọ̀rọ̀ sí nàìjíríà wọ́n bẹ́ẹ̀ sí ìwọ̀n sá àwọn ẹgbẹ́ àwọn jẹ̀fẹ̀ ìṣẹ̀lẹ̀ ṣe ni wọ́n tún máa bá wọn nù wọ́n bá ká wọn nù yà nígbà bá ká ìfọ̀n ló wọlé ṣé ṣé ìyàwó káwọn bẹ abẹ ẹ màkú máa bá wá bẹ́ẹ̀ bá ní mẹ́rin àwọn lọ olóòtú bá sọ pé ẹ̀rọ bá ń jà ìjọba bá lọ́wọ́ àwọn sọ á ṣe ní tọ́lọ̀ obìnrin sábà mẹ́ta tí wọ́n tó wà. Kọ́ lọ fẹ́ bí ọya ẹ̀ẹ́dẹ́rẹ́ ní ìṣẹ̀lẹ̀ ti tẹ́bà ní tó ti bẹ́ẹ̀ náà tó wá ní ọlọ́dún tó fi máa ń sùn ní ìjẹ́ bàbá rẹ̀ gàgà ẹ kọ́kọ́ kó o súnmọ́ rẹ̀ sí ẹ kọ́kọ́ tó yé wọn ẹ gbọ́dọ̀ bá lára gàgà ẹ kàn bẹ̀rẹ̀ rà ìjọba ìjẹ́ ìjọba tó wà lójú ogun nù wọn tó sọ pé ńlá ìlà àgbẹ̀fọ́ ìsáàmà tó gba ìtìkan pé ní ọmọ torí pé ìsáàmà fẹ́ ó fẹ́ ó súnmọ́ lọ́wọ́ ní láàrín àìyàn àwọn àti táwọn oṣù pààyàn èso bí láyé láyé lára kílọ́kọ̀ oníkòlè ní ẹni kílọ́kọ̀ bẹ́ẹ̀ lọ́dún tó lè ó ti rẹ̀ lẹ́mẹ̀ kílọ́kọ̀ kílọ́kọ̀ kílọ́kọ̀ ọ̀gá ló kẹ́kọ̀ọ́ lẹ́nu rẹ̀ lọ́dún alẹ́ ló ti bẹ̀rẹ̀ ló sọ bá ọgbọ́n fi ẹ̀ ẹ̀wọ̀ ẹ̀kọ́ tó sọ̀rọ̀ bá báwọn ẹ̀dá sọ ẹ̀kọ́ sílámù tí wọ́n pàdé bọ́ọ̀mà rẹ̀ òrìká ti gbà nílẹ̀ àgbà òrìká ti òrìká ti àkàwú ìgbà tí wọ́n bá tó jẹ́ pé wọ́n di wa lọ́wọ́ ẹ̀sìn wa sọ̀bí àwọn ọba mi so self defense ni òjò ọba sọ fún àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ àwọn self defense ni gbọ́dọ̀ wá tó kọ parí kẹ́sìmọ́ wa ta mọ́lé wa máa ṣe ní wa máa ṣe ní ìlú ìlẹ̀ fúnà ọlọ́pàá lọ́pẹ́ táwọn olè bá wá kàn yàn mọ́lẹ́ àti bá wọ̀ tó máa tọ̀ tó máa ń torí rẹ̀ òfin ṣẹ̀yìn ni self defense ló dáa rẹ̀ tọ́ bá ti pa pé kó ló jẹ́ mùsùlùmí

ìgbọ́ ní pé tí wọ́n ti ń gbà ìdá yìí bọ́ ti èyí tó ń dà yìí ọlọ́pàá mú kí fún tẹ̀lé wa wọ́n ti áṣà ọlọ́run gbé fún àwọn dáadáa èyí tó bá tún dá tó bá tún dé ìgbẹ́ ló ń dà yìí olùkó ti fún wa. ọlọ́run bẹ́ẹ̀ kò ṣe Nàánú álámù bí gbogbo ní ọ̀sọ̀ tó ìṣọ́rọ̀ bá rán ni o tó ń mú bọ́lá ọba jẹ́ ni o òun tí wọ́n ń tẹ̀lé ọlọ́sọ̀ fún ìdá àmà bẹ́ẹ̀. ìwọ kọ́ ló bá mú ìyàjẹ́ mọ́ èmi mojú mọ́. tó jẹ́ ìdúró náà bá ti ń kọ́ máa ṣe bọ́lá tó ń ṣe náà. رب أعوذ بك èsù ní wọ́n jẹ́ àwọn èèyàn wọ́n wá fẹ́ sọ ọlọ́run wa gbogbo láti máa fún láti máa láti máa fún láti máa fún láti máa fún lẹ́ ọlọ́run èsù ọlọ́run mo sọ ọlọ́run èsù wọn ní ọjọ́ ọgbọ́n ní onílágbá lórí àwọn ìṣọ́ ọlọ́run wa ọlọ́run bá ń kó níṣẹ́ lẹ́tọ̀ láti lè máa kọ́ àwọn lẹ́tọ̀ àti àjẹ́ mùsùlùmí láti lè máa kọ́ àwọn lẹ́tọ̀ ìbìnrin ní ṣe tó bí wọn jẹ́ ọ̀bẹ̀ ìlú sọ pé ní ìrántọ́ ẹ̀rọ mú tí ó di wà lọ́wọ́ nípa mẹ́ta ní. Tí ó bẹ̀rẹ̀ lè fi aburú kẹ̀sì lọ́dọ̀ wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní sọ́dọ̀ lọ́dọ̀ wọ́n já ní ìrùnà bí i tí ń bẹ wá bẹ̀ ní ìrùnà ewúrẹ́ báyìí lọ. Tí ó di wọ́n tó mẹ́ta lọ sí sùkúrù tó ti dáadáa dáadáa yìí, èsù máa máa ń lóyìn láti lè bí ọkọ̀ dáadáa. Ẹ̀rọ ọ̀sán tó ṣẹlẹ̀ bíi وقل رب أعوذ بك من همزات الشياطين Ẹrù òjò ọlọ́run ọba sọ pé ìwọ ọlọ́run ọba mi, àúrùn díkà, òun wá sọ lọ́dọ̀ ìlú pé kó orin àbí lọ́wọ́ bí àdára ti ṣẹ́yà bí. Ìjọba ń rí ti lórí ìlú ẹ̀kọ́ náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ apára ṣe àlàbà ní lórí ọ̀pẹ́ àti ìṣẹ̀jẹ́ pé ó fi ìlú rẹ̀ ní. Ṣẹ̀rẹ̀ ní ti àríṣàyè rẹ̀ kú nínú ìwọ̀n náà ní gbogbo àwọn ọ̀bẹ̀ láàrin. Wọ́n ọ̀rọ̀ tí wọ́n ń sọ nígbà àwọn ọ̀rọ̀ tí máa ń sọ ó pọ̀ gan. Nígbà tó bá kóró nílé ó ti lẹ́gbà tó ń kàlá wa gba ojú bẹ̀rẹ̀ pátíà. Òṣèlú máa ń ṣe àwọn àdúrà orí ìta. Àdúrà orí ìta tó máa ń ṣe síwájú yóò ṣe ní wáyé bẹ́ẹ̀ bàbá bàbá wọn tó wájú tán yóò fún táwọn àdúrà ní oníṣẹ́ sọ ọ̀rọ̀ gbà. ìkànnì àwọn àdúrà ló jọba wọn ṣẹlẹ̀ yìí tí wọ́n máa ń kí wọn. ìṣòro bàbá wọn sọ pé lára ìlà ìlọ́wọ́ ló sọ láì láyé láwọn lẹ́kẹ̀ẹ́ka. yóò sọ pé aláwọ̀ àṣùbà aláwọ̀ àṣùbà aláwọ̀ àṣùbà yóò sọ bẹ́ẹ̀ lẹ́kẹ̀ẹ́ka. yóò wà ní àlàó lónìí wọ ọlọ́run ọba wọ́n sọ̀rọ̀ lórí ẹgbẹ́ ní àmàlà ti ṣẹ̀yà kí yóò wà ní amúhùn yìí àwọn àmàlà ti yẹ nǹkan mẹ́ta ló kú sí amúhùn yìí alákọ̀ọ́kọ́ nù wà náfàáhùn yìí ẹlẹ́gẹ̀ẹ́dì yẹn wà náfàáhùn yìí ẹlẹ́gẹ̀ẹ́ta yẹn. so amúhùn mẹ́lẹ̀ náfàáhùn mẹ́lẹ̀ àti náfàáhùn mẹ́lẹ̀. so lọ́rọ̀ ọmọ ìjọba ẹ̀ fàmkìlì náà yà rọ̀ sí wọ́n ní ìṣọ́lọ́ ọ̀nà kíngẹ̀ẹ́gẹ́ ní amzu so wọ́n ní ìgbẹ̀rẹ̀ jẹ́ amzu wọ́n ní jẹ́ alìmọ́wótántù kọ́lá alìmọ́wótántù alẹ́kìntántù ìdínà ààdà òun náà ni wọ́n ní alìjùmọ́ alẹ́kìntántù na ààdà ìmá jẹ́ kí wèrè kí máa ń lọ́mọ ọba ní ádámà mú òjò lẹ́gbẹ́ mẹ́rú wàhálà tó tó báyìí lẹ́gbẹ́ ọmọ èèyàn láì jẹ́ ẹranko yóò dá ọmọ ìdẹ́rù nǹkan báyìí wò sọmọ ẹ̀lẹ́gbẹ́ rẹ̀ tó ń tọ́ tó sọ̀rọ̀ ń bá ọ̀dọ̀ ọ̀rẹ́ wọn ni arákùnrin mẹ́ta pé ní amúzù tó ń kọ́ ló orin kíkọ ìlú tó ń gbájú owó gẹ́gẹ́ bí ẹ fádá yányá orin ẹ̀sùn ní lọ́dọ̀ àmọ́ ti lè máwọn ènìyàn ìwà ní táwọn ẹni jáwé èsì tí wọ́n náà dúró ní láwọn ẹni tí ń tẹ ọ̀tẹ́ tí ń dáwà láti ń bá mi ní òòlù rí láyé orin ní gọ́ọ̀sì rẹ̀ ṣùgbọ́n ọ̀tẹ́ ń kọrin tẹ́ wọ́n ti ń tẹ̀lé àtàkùn fáwọn èèyàn ọlọ́bàdàn àwọn ohun ti ní àwọn ìwà kíkó rẹ̀ tó wọ̀ lọ́wọ́ Buhari ti gbọ́ náà àwọn ẹgbẹ́ ń jó náà pẹ̀lú wọn ti wà kíkó rẹ̀ lọ́wọ́ wọn wọlé. Kí ìlà kama nafuku kí wọ́n á ní nafuku wọ́n ní kọ́ọ́lá àlùkìbà lórí mákàlẹ̀ kí wọ́n bẹ́yẹ̀ sọ olóhùn nígbọ́ so àwọn kan bẹ́ẹ̀ pé ó kó sínú àmàdáàtì àmàdáàtì ṣe alhamdu ẹ̀nẹ́fàṣù ẹ̀nẹ́fàṣù so ọlọ́run tó ṣe ọlọ́run bá kó máa tọrọ àjọ àwọn kó máa bẹ lọ́rùn bá lórí ẹ̀ وقلت أعوذ بك dịka همزات الشياطين ولو ما قد يوصل من عمين بعمدان الشياطين كي الله وعيه Kí ọmọ ẹjẹ́ pé orin ni ìbìtì ayé, àgbé ọmọ ẹjẹ́ bí káyè, mi ní ṣe, uma fortuna ìtàgọ́rọ́ ètò kọ́lọ̀ ó ṣe ọlọ́pàá ọmọ ẹlọ́ orí tíwẹ̀ ọmọ ẹ̀ṣẹ̀ kò ṣe ọlọ́pàá ọlọ́pàá ní kó sọ́bà tó gbé ìyájú wọn jẹ́ mùsùlùmí ní tó tọ́ tí ó máa kí òjò wọn ti mú bẹ̀rẹ̀ tó bá wọn aláìwọ̀ ọmọ tẹ̀lẹ̀ bí ọmọ tẹ̀sí náà bá kẹ́kẹ́ وأعوذ بك رب أن يحضرون. Bẹ́ẹ̀ wọ́n gbà náà àwọn èèyàn wọ́n máa gbójọ́ ti yàn.

láti jẹ́ wọ́n jẹ́ lóṣè yí wọ́n wà àkójọ lébi lórí tí ó sọ wà àpàwọ́ pọ̀. Tòbí wọ́n wà jẹ́ pé wọ́n pàwọ́ pọ̀ tí jẹ́ tó wọ́n jẹ́ lóṣè pé wọ́n kójọ lé ìṣọ́rọ̀ ọmọ kójọ lórí. Àwọn ìṣọ́rọ̀ ọmọ الكرب والسلام يعلمنا كلمات يقول هن إن إحنا مسلمين سلام الله قلنا عن كلمة كنتنا صلى الله عليه وسلم سلام وعنيني أتقوم سلام الله عليه وسلم láti lè wòye sáyà níbi òun lẹ́sà ọmọ ìfẹ́ sùn jẹ́ wà ní pàṣùkì ṣé ọmọ ìfẹ́ sùn tẹ̀lé ìlànà àwọn pàṣùkì ìlara àwọn ẹgbẹ́ ń dá wọn ṣe yàrá máa bẹ̀rẹ̀ tó wà tí ó dáná mọ́tàbà àwọn Islam is in over over left over over new seven friends election. So ever after living the old day, now they will be living in the old day, you never forget. So we are moving for their mind or on the way there. Then Papa Mendo Bami are any account to my get much. You were there. To my story, you are wrong. Who will be ẹ̀rá ẹ̀lẹ́ni á ẹ̀lẹ́ni ìrìn ọ̀gá gbogbo asọ́síbí ìgbòkọ́ mi torí ẹ̀ ọ̀yẹ̀ ká bá nípa fún bàmí ìdílé ọlọ́run láti wà lọ́dọ̀ láti àwọn tó rẹ̀ tí wọ́n ti rìn tó yóò ní àwọn olùkẹ́ láti lọ àìsà mà mí ń gádọ́ wá ìkọ́ mi ní lónìí wọn lọ́ọ̀ bá mọ́ wọn mú mi ọ̀pẹ̀ tó gbólóhùn rẹ̀ tó pé mọ́jẹ̀ rí ìbínú rẹ̀ mọ́jẹ̀ rí àìṣàbìtì láti àwọn ẹgbẹ́gbẹ̀mọ̀ ẹni agbúrú nínú nínú kíni o níbi àwọn ẹrú sí rẹ̀ mọ́jẹ̀ wọn kó bá ní àwọn ẹgbẹ́gbẹ̀mọ̀ ẹni agbúrú nínú àwọn ẹrú sọ̀rọ̀ náà ẹni àwọn ẹ̀tọ́ ọmọ akásórí ayé ọmọ kó bá ẹgbẹ́ lóṣù wọn kẹ́rù tó bá bẹ lẹ́sẹ̀ bá jọ lọ nínú wọ̀n ní àwọn láti ṣẹlẹ̀ àti àti gbogbo àwọn tọ́lẹ́dẹ́ àwọn èṣù nígbà kálẹ̀ wàhálì àdúgbò gbájáwé ìṣòwò kó àjọ pé àfihàn wọn àyọ ẹgbẹ́ olórúkọ àjọ lórí gbogbo wa àbúrò kẹlẹ lórí yóò lára bẹ́ẹ̀ lọ́dọ̀ lọ́dọ̀ pàtàkì àtúnṣe ọlọ́run bá ní ọlọ́run tó wọn ṣe ní àdúrà nìyí tí ó bá jẹ́ wọn ṣe ní àdúrà lábẹ́ ẹgbẹ́ olùbá àti ní pé kò ní jẹ́ pé inú òsì bí àdínkẹ́kọ̀ọ́ òsì jẹ́ pé lọ́wọ́ àjẹ́lẹ́gbẹ́ lọ́wọ́ àtúnwá lọ́kọ́ ìyá lọ́rọ̀ حتى إذا جاءهم الموت قال رب ارجعون Ìyáyà iná ni a ti kọ̀ sí ìrọ̀lá. Ọlọ́pàá wọn sọ pé àwọn mẹ́jà wọn ti pè ní ìtù wọn. Bọ́rọ̀ wọn ti ní ìrìn ọlọ́pàá lẹ́jẹ̀ pẹ̀lú àwọn nǹkan tí ó ti ń bá bọ̀. Ọ̀nà àwọn eléyìí ò lè nígbàgbọ́ náà. ìyọ́ ọlọ́pàá ló kù lórí wọn ọlọ́pàá ni ní ó ti máa lọ ní ọgbà yóò ti máa bá lọ sí gbàdó tó lè sọ̀rọ̀ ẹ̀ńdà kájọ máa lẹ́nu dé nígbà tí kúbá tó dé tó náà ولا يؤمنوا حتى يروا العذاب العليم حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون wọ́n lọ bá yìí àwọn tẹ́lẹ̀ àwọn aláta kan jẹ́ ìjẹ́ ìjẹ́ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba pàtà láyé ìdáyé lọ fún wẹ̀rẹ̀ sí ìmọ̀ tẹ́sílẹ̀ ẹgbẹ́ ìwé ìmọ̀ tẹ́sílẹ̀ ẹgbẹ́ ìwé ọjọ́ ẹgbẹ́ ọjọ́ tó bọ́ láwọn ní ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ọmọ ní ọmọ ní sàlàyé fún ẹ̀yẹ kàbí kí n tí ń ebe tó wà lóògbà ní kò sẹ́ni bẹ̀rẹ̀ kò sí àkàtà ìgbà kò lè àkàwé ìgbà àgbà tó ní ìdíje ìdíje ìjọba ìgbà bẹ́ẹ̀ gbà wọ́n tá gbọ́dọ̀ mi lọ bẹ́ẹ̀ bá ti bá kéde ló ṣe mi lọ́wọ́ ìgbà bá kéde Thank you. One, two, three, four, five, six. Ah. There you go. Bẹ́ẹ̀ni, tí ìpàdé àpapàdé ìpàdé ìwà ìṣà ìfẹ́ àwọn akúkẹ́ òkúta. Ọ̀tà àwọn kan náà wọ́n fọ́ àwọn ọ̀sẹ̀ ìpé àbáyìn, ó yá àwọn kan ní ọ̀rọ̀ pé ó ń padà ló ká báyìí ṣé adé ọ̀rọ̀ àtúntò ọ̀rọ̀ méjì nípa ìmọ̀ owó kàbá àwọn fẹ́jọ́ àwọn àṣìkò yìí oríṣiríṣi náà tí wọ́n jẹ́ ẹni tí wọ́n máa gbìyànjú tí wọ́n máa jẹ́ ẹni pé wọ́n máa try lọ́jọ́ báwọn fẹ́ wú kàbá ṣùgbọ́n iṣẹ́ ọba ní sọ́lẹ̀ máa ń gbé ọkùnrin kan kú aláṣẹ apáṣán sọ́nà bá jù ọkùnrin náà so òní yóò jẹ́ nínú tí ló padà wá wúkà àtàní gbẹ̀yìn ayé òbí láyé ti máa lọ tí ó parí ó náà ti pé àbùsí nàìjíríà so àti wà pẹ̀lú àwọn mùsùlùmí gẹ́gẹ́ bí wọ́n rẹ̀ pé wà pẹ̀lú àwọn mùsùlùmí lẹ́yìn ọ̀dọ́ wà pẹ̀lú àwọn mùsùlùmí ọlọ́run bọ́ pa gbogbo tí jẹ́ mùsùlùmí lórí ayé pátá yẹn ọlọ́run bá yóò mú ẹnu ọkùn òbí rẹ̀ ìlàkẹ́ni àjọ ọ̀fẹ́ táwọn ọmọ mi fi ìdí máa ti ń dá ìfẹ́ ọmọ gbogbo mùsùlùmí lóko lórí ayé tó wà pa mi kàdábẹ̀ gbogbo lórílẹ̀ kò ní sí nǹkan jí nǹkan lórílẹ̀ kò ní sẹ́yìn kan jí má nǹkan wà lórí ilẹ̀ kàdábẹ̀ kábà náà

ọlọ́run rọ̀ fún àmì ní ọ̀rọ̀ fà àmì ọ̀rọ̀ fà ṣe ní ìdí wọn tó náà. Ìbéèrè nípa ọ̀rọ̀ rẹ̀ múra nínú Ramadan pé ọjọ́ tó yà tí ẹ̀ bá ti múra nínú Ramadan tó pẹ̀lú ilé ìsìn tí wáyé pé pẹ̀lú àwọn wàhálà tí wọ́n ní láti ṣe láàrúkú ẹ̀kú lọ sí múra àtọ̀kú ti káàkiri. Àlábẹ̀ ọ̀la mi ṣe ọ̀gọ́ ní àtìlágbára ní iṣẹ́ umúrọ́ ọwà lọ́tọ̀ iṣẹ́ hajj ọwà lọ́tọ̀ hajj lè ní ìlú òun ni ó jẹ́ ètò ẹlẹ́ẹ̀ka mùsùlùmá umúrọ́ ẹ̀rí náà lọ nípa fẹ́lẹ̀ rẹ̀ ṣùgbọ́n tẹ́ka so pẹ̀lú bá ti tẹ̀lé lọ ní kíní àtẹ́bá ń mú kankan wá ní dáàbá abẹ́ súnmọ̀ kankan tó bá mú wá nígbà tí ó máa ń jẹ́ lẹ́gbàá ló dé tẹ̀lé kí pé a ti fi ìrìn lókun láti fi kankan ọ̀sọ̀ pé kìíní lè gẹ̀gà ọwọ́ arílẹ̀ gẹ̀gà ìwà nílò àjìnà tí bẹ̀ tọ́lọ́ ọmúra rẹ̀ náà wẹ̀ ara ẹ̀dẹ̀rẹ̀ ara àjìnà òun ẹgbẹ́ ojú rẹ̀ ṣe ọmúra tara rẹ̀ lọ dá ọmúra ṣe àwọn aṣèlú ilẹ̀ gẹ̀rẹ́ tí mo bá láti àtẹ̀lẹ́ ara lọ sí àjà Àwọn wà látàrí àwọn òṣèlú lágbàáyé. Wọ́n dé káàkiri àwọn àwọn olùgbà tí àwọn tí wọ́n ṣe ní ilẹ̀ ìṣẹ̀ yìí káwọn mùsùlùmí kájú lọ káwọn kájà fi àwọn akẹ́kọ̀ọ́ yìí wọn. ọ̀dọ́dọ́ ayé àti ẹ̀fọ́ kan ní ìlànà ìjọba ìlànà ìjọba ìlànà káwọn. Náà lókè ọ̀nà mi ni alákọ̀ọ́kọ́ níbẹ̀ ìbéèrè alákọ̀ọ́kọ́ àwọn nàṣọ́rọ̀ gẹ́gẹ́ nàṣọ́rọ̀ ní ìwé bá ti nígbàgbọ́ lórí Jésù òun náà ni àjọpé nàṣọ́rọ̀ múlẹ̀ lọ wípé nínú ẹ̀sìn ọlọ́run ọba àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n nígbàgbọ́ nígbà tí Jésù bẹ láyé so àwọn gẹ́gẹ́ náà ni a máa gbàgbé àwọn tí wọ́n jẹ́ sí ìyẹn Jésù

ṣíṣe ìgbẹ́gbẹ́ nígbàgbọ́ sí àwọn ìgbàgbọ́ ní ní ṣùgbọ́ ọmọ ọlọ́run ìgbẹ́gbẹ́ nígbàgbọ́ sí ni kò ní bẹ́ẹ̀ bàtẹ́lá ọ̀gbẹ́ bàbá nàbí àwọn ilẹ̀ gáàsì bùbá àárà bùbá àárà ni pé ẹgbẹ́ ká jáde níta náà mà káwá búra ọ̀pọ̀lọ́ nàbíyà tó wọ́n yà lè ní ara rẹ̀ ẹ̀ bá nàbí ọlọ́run bá búra tẹ́ bá nàbí ọlọ́run bá búra ẹ̀ pàrẹ́ ni gbogbo yẹn ń lò ọ̀gá ọlọ́run bá búra ó sì má nàbí ọlọ́run bá nàbí ọlọ́run bá nàbí ọlọ́run sọ́rọ̀ rẹ̀ bá ń yá pátá ọ̀nà sọ́rọ̀ rẹ̀ jọ ní wọn fún ògbà fíà tó ẹ̀wọ́n bẹ̀rẹ̀ pẹ́ sọ́rọ̀ wà níbi àrẹ́bíbà àwọn lórí àrẹ́bíbà ńlá gba wọn sọ̀rọ̀ àwọn ọ̀gá wọn tó ọ̀rọ̀ ẹgbẹ̀ ní wọn abẹ́ níbẹ̀ wí àwọn ọ̀gá gbà ní ẹ̀gbẹ́ tó lòdò tó kò ní lọ́dọ̀ fún ẹgbẹ́ máa fẹ́ gbà ẹ̀ẹ́dà gbúra ńlá ó ní nígbà rẹ̀ ọ̀rọ̀ àwọn olè gbúra àwọn òṣìgbà ìjọba máa lè fún ẹgbẹ́ ìjọba

kí á máa dàmà gbẹ́gbẹ́ ń dàmà rẹ̀ ìrìn méjì pé ìlọ́kùn kan ṣàgbẹ́gbẹ́ kan aláàlẹ̀ wọ́n sọ bí àlọ́kùn kan aláàlẹ̀ ọlọ́run sọ bí aláàlẹ̀ wọn òṣìṣẹ́ ọlọ́run ọba àwọn ìyá àkàrọ̀ làwọn yẹ̀wò pẹ̀lú rírì ní kò lọ́kùn onígbàgbọ́ láàrin ní ẹ̀kú so gbogbo ọdẹ ní bó wà yóò ní ẹ̀wọ̀n náà ní bó àti òṣìṣẹ́ ọ̀rẹ́ àti gbígbé ọ̀rọ̀ kan yẹ̀wò tí ó yẹ̀wúdí tó àwọn mẹ́tìnà kò sí nǹkan mọ́ lọ́gbẹ́ àyí bóòlẹ̀ kàájọ́sù sí nílò òkè ẹ̀mí ìgbẹ́ ní orí wọn lọ́wọ́ àwọn ẹgbẹ́ ẹ̀rọ lọ́gbà pánẹ́mì ìlú wà ní gẹ́gẹ́ ìlú tó ti bẹ́ẹ̀ ní àwọn tó ní ṣe ànẹ́bìnrin ànẹ́bìnrin èrò ànẹ́bìnrin àdáni ń fi kàlùkàfẹ́ ọlọ́gbẹ́ ọlọ́gbà pàtó lé kálọ̀ fi gba oúnjẹ lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ abẹ́gbẹ́ oúnjẹ ńdà náà yóò gbé ẹrù tí ẹ tó ẹ̀wù tí ẹ tó lọ́nà kí ìlú jẹ́ tó lọ́wọ́ àgbé lọ pé ẹlẹ́gba oúnjẹ lọ́wọ́ níjẹ́ ìwú ìwúgbà tó àgbé lọ pé abẹ́gba oúnjẹ díẹ̀ tó òṣèlọ́ bá gbé ẹrù rẹ̀ fún ilé ọ̀wọ́ ọwọ́ àgbà wà fi gbọ́n pé dáhùn ìyàwó rẹ̀ oúnjẹ. Ṣé

Ọ̀gá àwọn ọmọ ọjà tó ti jẹ oúnjẹ tó wọ́n kẹ́lẹ̀ sí ẹ̀jọ́ ẹ̀rẹ̀ oúnjẹ lọ padà ní ẹ̀yọ́ mi. Ìgbọ́njẹ́ bá yẹ ti yá ṣe ń gbà yóò tó ń tọ́tọ́ lè ra oúnjẹ bí ẹgbẹ́ yìí bá tó kọ́lá fẹ́ ra oúnjẹ bí ẹgbẹ́ yìí lọ ní ẹgbẹ́ bá fẹ́ ra oúnjẹ ẹgbẹ́ mọ́ ẹ̀wúyẹ́ oúnjẹ bí ní ẹ̀wọ̀ oṣù jẹ lọ́kà ti jẹ oúnjẹ yóò máa lọ oúnjẹ bá yà wẹ̀. Ṣòjọ́ la tó gbọ́ tó ní nǹkan tó ní nǹkan tí ò lè ṣe ní ẹjẹ́ àti ẹgbẹ́ ogun àwọn akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan rẹ̀ ní wọn tó ẹgbẹ́ máa ní ìlú padà sọ̀rọ̀ wọn. so gbèdégbèdé kò sùn owó ọ̀sùn rẹ̀ ọlọ́pàá ti lóṣẹ̀ ní. ó tẹ́lẹ̀ máa jẹ́bẹ́ akẹ́kọ̀ọ́ bá rìn lẹ́gbẹ̀ẹ́ bí wọ́n aládìní. lẹ́yìn ìgbésẹ̀ gbogbo mu jù wá tẹ̀lẹ́ nípa gbé dání gẹ́gẹ́ ní gbogbo mu jù wá tó ṣe yẹn. ọ̀rọ̀ mìíràn dájọ́ dá èèyàn pẹ̀lú pèpèrè pọ̀ ní tòta wá sílá ìgbòròdá kókó èyí tó ipò parọ́ bí nìgbẹ́ ní ogun lẹ́yìn ìgbà tẹ́lẹ́yìn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ pé ọ̀rọ̀ ìgbọ́dọ̀ bá wọ́n dá rẹ̀ wá yóò fi oṣù mú mi orí ọ̀rẹ́ mi ló bá mi lè pa rẹ̀. torí gẹ́gẹ́ bí ìgbọ́dọ̀ bá ṣe sí lára ìgbàgbé àbúrò náà ń gbé ìyẹn tó òun rẹ̀ òun tí ó lọ nínú so fa gaba so yóò lè kí àwọn gaba yẹ ó máa tẹ̀lẹ̀ fíyàn so ìlẹ́lẹ̀ bá ti ẹ̀ṣẹ́ ọ̀yẹ́ kó dún ìmọ̀ ẹ̀yẹ́ ìrẹ́lẹ́ ló nù pé ìdọ̀dẹ̀ ọjọ́ tẹ́lẹ̀ owó ògbò ọ̀n tẹ́lẹ̀ ọmọ ọgbọ́n ẹ̀jẹ́ ìdọ̀dẹ̀ ọ̀n tẹ́lẹ̀ owó ògbò so kò tẹ́lẹ̀ yìí rẹ̀ so àwọn tó máa ń gba nǹkan yẹn ọdún máa ń jẹ báyẹn ó fi kú ọ náà so ó tẹ̀lẹ̀ láti manage tó ẹnìkan ọ̀rọ̀ lọ ọdún nìkan bẹ́ẹ̀ bí ó ti débẹ̀ náà nǹkan tó ń tẹ̀lé ọ̀rẹ́ bẹ́ẹ̀ náà jọ́nà ọmọ ibo tó wà pẹ̀lú ìwọ gbogbo ara mi ó náà lé èmi wọ ìyàpọ̀ ní dáǹtì ẹ̀yọ́ gbà nàìjíríà tó wọ́n jọ ń ṣe ní lára ara ọ̀dà ìbá ọ̀nà ìgbà yìí náà ti gbà ìgbẹ́ tí wọ́n tún ẹ̀yìn tàwàdà bí iṣẹ́ lọ dún ọmọ ibo bí wọ́n rẹ̀ àgbàdo ọ̀rẹ́ ìgbà jẹ́nu ọ̀yẹ̀ ní ìtawàdà lọ́sọ́ bí àti Òyìn náà wà wá nǹkan bí ẹgbẹ́ ẹgbẹ́ ọba, kìí bí ọwà àwọn aṣọ ní bí ah, àjọ abínú jù. So, wọ́n sọ ọgbọ́n gbà mí kàkà kò ní ọjọ́ ọ̀sán. Lọ́nà abẹ́ yóò ṣe sùúrù. Sùúrù mi rẹ̀ ń gbé ju àwọn èèyàn ló wọ́n ká ìsinmi àwọn aláìsẹ́ mi ìṣẹ́ owó ọ̀sẹ̀ ìwọ̀n ní òbí gbẹ́rùn ní ọkọ̀ mi ní kalẹ̀ lẹ́yìn ṣùgbọ́n ọmọ yóò lọ sí ọkọ̀ ní ọkọ̀ mi. Ilé ìjẹ́ ń sọ̀rọ̀ bí o láti rí ẹ̀rọ ìgbà àwọn ọ̀sẹ̀ bí àwọn olóbí àwọn ọ̀rẹ́ bí ó yẹ fún ìlú àwọn iṣẹ́ àwọn ìkó wà láàbùkù ní àbí ilé ìṣòro. Ẹ àwọn mùsùlùmí jẹ́ ká pàdánù ká àtàwọn olórí àgbọ́dọ̀ kí àpàtì ìbò bèbè náà tó ní ọba àti oní baálẹ̀ bẹ́ẹ̀ tẹ̀lé ẹjẹ́ kọlọkẹjọ jẹ́ kọlọkẹjọ bá nù. ìlú àdé nìkan bá ní gbọ́dọ̀ àjọ nínú ẹ̀dá lọ́gọ́gọ́ bá nù ẹ̀dá ní kó lò kí

Kọ́ọ̀lù sọ́wọ́ tó gẹ́gẹ́ kọ́ra ní mú lọ ìbìrì ní òbí ní oye lórí. Àwọn ní ọ̀dà ọmọ gẹ̀mú. Ìgbò ní ọlọ gẹ́gẹ́ mú. So àwọn tó bẹ́ẹ̀ àgbàlagbà fẹ́ ní àwọn ọ̀gbẹ̀rún tó fẹ́ máa ń bá wọn. Àwọn ní àrò tó jìnà jù ń jẹ́ àwọn àmì ìjìnà láàjọ́ lọ. Àwọn bẹ̀rẹ̀ ayé kò pàpàpà. Àwọn ní ìjìnà wọn ní ìjọ lọ. Ṣèjọba máa ní gbogbo àwọn sọ tó ká máa fi ká ẹgbẹ́ àwọn tí wọ́n jẹ́ tó ń fún mímú Thank you ilẹ̀ ìṣe a máa ń padà bẹ̀ ni pé lẹ́bí àtìmọ̀jọ náà máa kò ní ṣe ọmọ alábòmí bàbá àbí akamásẹ̀ tó tẹ̀lé ẹni ẹ wá gbé ìyá yẹn àgbàrá yẹn wọ́n mọ ẹ̀rù ṣépè ṣépè pẹ̀lú ẹ̀yẹn tí ó máa mú ọmọ ẹ̀ ọmọ ọ̀gbẹ́ nínú ìbẹ̀ tó ní ìbámu pẹ̀lú ilé ẹgbẹ̀rẹ̀ ẹ̀ pé tọ́lọ́ ọmọ ní ti fún àwọn ọmọ náà tó máa fáwọn náà lọ́pọ̀lọpọ̀ alákọ̀ọ́kọ́ nínú ìbéèrè ní ayàtọ̀ ń kẹta nǹkan tí ayọ̀ kan ní ìyẹn sọ fún wa kí wọ́n bẹ́ gbọ́ eh, eh, ayà ìkan ní ìbọ̀sán ìyọ̀kọ́jọ́ gbé lé nínú kàkà mo ní yorùbá mo nǹkan bá gbọ́ yẹn tó mo ti gbọ́ kàkà ní àwọn afáà ni ó ń sábà tí wọ́n bá ti kó gba àwọn jẹ̀rújú sọ̀rọ̀ ìyìn tó jẹ́ dáwà tó jẹ́ òjòjú ọlọ́gbọ́n ìdàkọ́gbẹ̀. Dáàrù tó ẹni gbàgbọ́ sọ́lọ́, ẹni gbàgbọ́ sí pé ọlọ́run ó gbìyànjú tó bá máa fi. So ìtọ́jọ́ mẹ́ra, ó kàn jẹ́ mẹ́ra, ìgbẹ́lẹ́gbẹ́ lẹ́sẹ̀gbẹ́sẹ̀ àwọn ànábí ọlọ́run ọba ò lè má mọ̀ mú wá sókè ẹni jẹ ó jẹ pa gbogbo wọn pọ̀ lọ sókè àwọn ọmọ tẹ̀sẹ̀ wọ́n dá gbogbo àwọn ìjọ lórí sáájú lọ àdáàbò ṣe ìṣẹ̀lẹ̀ lọ rí pé ìgbẹ́ ìdìkan lójú lójú sókè ẹni jẹ náà so ìjọba ọ̀kan lórí ìdíje ìjọ ẹni ọ̀rẹ́ àbíjẹ ìgbésẹ̀ ìlú sókè láwọn ẹni ìpínlẹ̀ bá mi ọ̀rẹ́ tó bá jẹ́ ìpínlẹ̀ bá mi so mẹ́sẹ̀jọ jẹ́ jẹ́nẹ́rà àwọn ìjọba ọ̀kan lórí ìdíje ìjọ ẹni ọ̀rẹ́ àbíjẹ ìgbésẹ̀ ìlú lẹ́gbà ọ̀bẹ tó mẹ́lìdì káàkiri wọn mẹ́lìdì tó wá tó pọ̀ nǹkan méjì náà ni wọ́n lè afẹ́kẹ́ ẹ̀ma ọlọ́run ẹ̀yà ah, máa kábọ̀ àbí ìṣúná ọmọ ẹ̀rọ kàkàkọ̀ ọlọ́run ẹni bí wọn àwọn kàmí ara pé àwọn ẹ̀rọ bẹ ẹni wọn sọ fún wa pé wọn bí wa ti ń dára fún jẹun nǹkan méjì ni wọ́n jẹ́ bí jọ́ fi ọlọ́run sọ ilé lọ́dọ̀ nígbà àwọn ọ̀rọ̀ tí wà ti ń fi ẹ̀sìn mú wa ìbádà wọn ìbára ní kàbí ní ẹjọ́ àti ilé ọwọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ ìjọba ìgbé àwọn nǹkan wọ̀nyí nǹkan rẹ̀ pé ó mọ ohun lè lára ọmọ ènìyàn ó wà náà lọ́dún sàwọn èèyàn rí ààyè lónìí àwọn sàwọn èèyàn rí ààyè lónìí ó náà ti kárí bẹ́ẹ̀ nìkan àwọn wà ní lórí àwọn ìkẹta tó yà wà lẹ́nu lọ́dọ̀ yà wà lẹ́nu ọ̀rọ̀ ọgbà àyẹ̀wò náà ti jẹ́ àwọn ọjọ́ pé ọyá ìwọ́n ti máa jó lọ dígbèrè bá Ọjọ́ ó lè fi àwọn àbáàbù sí àwọn kádàrá àlàjé mùsùlùmí àjọ àmì ajábọ́lọ́ ní jákàtà ó fi àwọn kí ni àbáàbù sí kádàrá ní ilé lágbájá òkú lónìí sábàbù ní ilé lágbájá báyìí ló fà ó wà o ó ní ẹni gbé àwọn adájọ́ lè wọ́n ń tẹ̀wé àgbà lóhùn yìí nà olùmọ̀jọ́ tó kù àgbà bẹ́ẹ̀ ni kọ́ olùmọ̀jọ́ tó kù olùmọ̀jọ́ tó kù tọ́wọ́dọ̀ gá àgbàdo àgbà tó mọ́kàrà ilé ìlú olùmọ̀jọ́ tó kù lọ́nà tó sọ̀rọ̀ mọ́lẹ̀ lọ́wọ́ yá ẹ̀rọ lé láyé ìjọba àtọ́lá ìjọ ọ̀la àtìmọ̀lẹ̀ ṣọ̀rọ̀ tó kù ìgbẹ̀ lórí ìwọ̀lá lórí ipa ó sì máa jẹ́ lọ. ọlọ́ọ̀bá mi tẹ̀tọ́ ìwọ́n náà ti fẹ́ ìgbẹ́ nọ́mbà ni báwo ọlọ́ọ̀bá ẹni tó ọlọ́ọ̀bá ọjẹ́ ọdẹ bẹ́ẹ̀ tó ọlọ́ọ̀jẹ́ Yẹ́lẹ̀ ọgbọ́n ni wọ́n jẹ ọlọ́run kan lọ́wọ́ ọmọ ọmọ ọmọ ọmọ tó rí jẹ. Ọlọ́run lọ́wọ́ tí wọ́n ayé tó rí jẹ. Ẹgbẹ́ lóbi náà ọkà ẹ̀rọ kankanlẹ̀ wá tún lọ́dún wọn tó àwọn gbé lọ́dún wọn yẹn tó ọkà mọ́ ọ̀gbàdúrà fún wọn. Tó lọ́wọ́ gbogbo kí ni ẹ? Èyí ó kẹ̀sẹ̀ déédéé ni. Ó kílẹ̀ ní ìdìbò kí gbogbo ẹ̀sìn máa ṣe déédéé ní wọ́n máa ti ó kẹ̀sẹ̀ déédéé ni. Tòkèlè pé àwọn ẹnìkan tẹnìkan ọwá ṣépè fọmọ rẹ̀ àwọn rí àmì ìpìnyẹ lára ọmọ ẹgbẹ́ ní dínà àwọn òbí àti dínà ẹgbẹ́ ọlọ́pàá ní kábàá àti kàtó dídí ní ọ̀pọ̀ lẹ́ka lọ́la àmì ẹ̀lú iṣẹ́ ní ìpìlẹ̀ tí ó mẹ́rin tọ́ka kẹrọ àdáwà ń pọ̀pọ̀ láàrin ara yọ pọ̀pọ̀ lẹ́yìn ní ìgbìyànjú nígbà yà máa sùn ìgbìyànjú ọlọ́pàá so ó yẹ kìjọba àwọn ìpínlẹ̀ gbọ́dọ̀ sùn bẹ́ẹ̀ kó ló bá jù bẹ́ẹ̀

nǹkan náà ń dára ẹni pé aláàbọ̀ ni pé àdúrà ni wà nígbà púpà gbogbo ọmọ yẹn kọ́ ló ṣe ẹ̀ tó ń tẹ̀ lọ́lọ́lọ́ ló ń gbé nínú Islam nǹkan náà wó nígbà ẹ̀yẹ ṣùgbọ́n lẹ́gbẹ̀rẹ̀ máa dùn ní ìgbẹ̀mẹ́lẹ́gbẹ̀rẹ̀ ni ọgbẹ́ bí àìlẹ́ ni ẹgbẹ́ lẹ́gbẹ̀rẹ̀ ìgbé ìlú kẹta ìlú kẹrẹ̀ àmẹ́lẹ́ rẹ̀ ń bẹ̀rẹ̀ àmẹ́lẹ́ rẹ̀ ń bẹ̀rẹ̀ tí ó tí ó tí ó pẹ̀lú abákàrà ọlọ́run bá ní wọ́n sàrẹ̀ ẹni ló ní ìdí sọ́rọ̀ ìlú abákàrà ọlọ́run àìmọye ẹgbẹ́ ní màmá mi àti ọ̀rẹ́ ó ó àwọn sọ tó ẹlòmíràn ẹni wọ́n máa tètè bá wọn àti ìgbà tó yẹ. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn akíndá tó àwọn ẹgbẹ́ tó yẹ yé bèyí kẹ́yìn ló wá ní bèbè yẹn lọ gbé tó gbé tó ẹ̀kọ́ mi ní ẹ̀kọ́ mi ní ẹjọ́ máa rọ̀ lọ́nà kan tó ń tètè àwọn ọmọ tó ń tètè àwọn ọmọ ìdáyé. Ojú àwọn ẹ̀rọ ọ̀gbẹ́ àbórí lè bèèrè. Tọ́bí náà ni àwọn ẹgbẹ́ tètè bẹ́ẹ̀ lórí wáyé yóò ṣe ní òun Ọjọ́ makádà àmúrà àmúrò. Ṣé ìkan sọ pé rédíò ló ń rédíò wà? Ṣé pé ọmọ ilé orí kòrán mọ́ iná àmẹ́bí ìrọ̀ ẹ̀ àwọn ìgbìyànjú pé rédíò ẹgbọ́ tó bá mú. Àti ìtòrí ìgbìmúlẹ̀, ó láàrin ẹ̀yìn ẹ̀ka, ẹ̀sẹ̀ àwọn àfà, ẹ̀sẹ̀ ọmọ ilẹ̀ ẹ̀gbọ́n ìlú ọmọ ilẹ̀, ìjọsọ́ ìwọ̀n ìpínlẹ̀ ọmọ ilẹ̀ àwọn ìjọsọ́ ìwọ̀n ìpínlẹ̀. Àwọn kan ní táìpù wọ́n yóò ní ọlọ́run owó tàrà ó sì ìjọ oúnjẹ kéèké ọmọ ilẹ̀ tí ń lé ni, wípé ọmọ ilẹ̀ ẹnu gbọ́dọ̀ gbọ́dọ̀ ilé ìgbèrè, ilé ìgbó ni ìyẹn máa ń lé so yàtọ̀ wá dáná fún àdébí ìlọ ìwọ wà ní ọkọ̀ tó ní ọlọ́run láti ẹni jẹ pẹ́pẹ́ ó máa fẹ́ atẹ́gùn ìsìn náà tó ní máa kẹ̀ sí ẹgẹ́ àjọyọ̀ àtọ́wọ́ máa bu ẹranko kọ̀ọ̀kan láti lè wá àtẹ̀yẹwò lọ́dọ̀ ọmọ ilé ìjọ wà nínú ìlú ó ní ìgbè lórí pé ìyára wájà fẹ́ nígbà àwọn ní àárò kan nínú ilé náà máa ń pọ̀ wọn ní àárò kan wà nígbà ìjọba ìjọba ti fi kàn wọn ẹ̀ṣọ́ agbákọ́ máa lé lánàá pẹ̀lú kí ní ẹ̀yìn gbólóhùn ilé ìlú ìgbòlẹ̀ jù ilé kẹ̀ ṣe lẹ́fà ló mọ̀ nílà rẹ̀ ó jọ jọ ẹgbẹ́ rẹ̀ lẹ́fà abẹ́ ó bí ìlú rẹ̀ pẹ̀lú gbogbo owó àwọn ọ̀sẹ̀ tí bàtàkì ní ìgbọ̀lẹ́ ìgbọ̀lẹ́ ìṣú rẹ̀ lónìí bàtà dá mẹ́rin ó ń ti ní lẹ́yìn ìṣúná kẹ̀kẹ́ Àwọn tó ń jẹ́ àwọn jù ẹgbà ti gba ìsìláàmù àti ọjọ́ pípa láwọn gba ìsìláàmù wọ́n máa ń lọ pé sílẹ̀ ká bá ti wà kí wọ́n tún wá nínú ìrìnà rẹ̀ pẹ̀lú tó wá sọ Raising prices, so I got my power where This one, shut